وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرجوكم الله سبحانه وتعالى أتركت يقال محمد صلى الله عليه وآله وسلم عليكم يا الله سبحانه وتعالى وما بان تابع النبي أتوقع الله ولله على صلى الله عليه وسلم تبكي يوم القيامة bákan náà akéwò wa lónìí àti ṣe ọjọ́ kẹtàlélọ́gbọ̀n nínú oṣù Ramadan akéwò wa pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. pẹ̀lú ẹ̀dá Allah subhanahu wa ta'ala a tẹ̀síwájú nínú Suratul A'la èyí tí a ti ń bá bọ̀ láti fi ọjọ́ mélòó kan sẹ́yìn. ibi tí a bá kéwú dé òun náà ní ní kúnlọ́wọ́ náà bá lè tọ́lá tó ń sọ̀rọ̀ nípa àwọn tó jẹ́ pé wọ́n nyèrè ọlọ́run bá lè ní padà áfìlà àmàǹtà ìgbàgbà wàdájà rọ́ọ̀tùmọ̀rọ́ fi yí sọ̀sọ̀lá àwọn tí wọ́n sáfọ̀ máa ra wọn tí wọ́n rántí ọlọ́run bá lè tí wọ́n sì máa ń kí wọn ọ̀rọ̀ àti ìlọrin agbọ̀nrí lórí lánàá. ọlọ́mọba àdìsọ́lá wa fẹ́ bọ́ sí ìbòmí ọlọ́mọba àdìsọ́lá wa fẹ́ ṣe àdìsọ́lá lédè lárúbáwá wọn a máa lo gbólóhùn báyìí fún àdìsọ́lá ìyẹn fẹ́ kó ní sí kan bọ́ sí inú àlàyé mi ìdìrọ́ àdìsọ́lá ìdìkọ́ọ̀lì afẹ́ kó láyè kan bọ́ sáyè mi wọn a máa lo báyìí fún wọ́n àìsàn olùbálò fún àlèdèrọ́bù ìtọ́ni afẹ́ afẹ́ sọ pé gbogbo tá a wíwọ̀ lẹ́yìn ọ̀rọ̀ mẹ́tọ̀lẹ́ abẹ́fẹ́lẹ́ abẹ́fẹ́ kọ̀ndẹ́mù wọn a máa lo bal wọn a máa lo fún lóde lágbáwá. àmọ́ nínú suratul A'la yìí ọlọ́run bá dìgbà láti bá tó èrò náà ṣáyà tàbí àlèdèrọ́bù lẹ́yìn àlèdèrọ́bù ìtìkọ́ni ọlọ́run bá dìgbà láti yàní ṣáàlì ìta ọlọ́run bá dé kẹlẹ́ kò níbi ọ̀rọ̀ títí ń bá bọ̀ ó wá mú sí agbárí míì láti ṣàlàyé ìṣesí àwọn ènìyàn ọlọ́run bá dé kẹlẹ́ ní báyìí tó ṣe rúnà ṣàyà àtàkùn ìyá ọlọ́run bá dé kẹlẹ́ ní ẹ̀yàn ọmọnìyàn ẹ gbé ọlá fún ilé ayé níta wà bẹ́ẹ̀ ìrúnà ṣàyà àtàkùn ìyá ẹ sàpọ́nlé ilé ayé tá a wà ń bẹ̀ yìí ẹgbọ́ba fún ilé ayé tá a wà ń bẹ̀ yìí ẹ kà á fún ẹ pàtàkì rẹ̀ ọlọ́run bá àdìsí ọlá ní wàyí àṣírọ́ tó káyé orí wàá lùkọ́ àmọ́ ọjọ́ òbí ìdàlù kìyàmà òun ló sì lóore jù káyé orí òun ló lóore jù fún yín òun náà yóò tẹ̀kù ọlọ́run bá ayé àbíyèjì ọlọ́ọ̀bá àdìjọlá ó fi ìsàbíwí ara wọn láàrin ayétàwà bẹ̀yìn àti alkiyama ọlọ́ọ̀bá àdìjọlá wá jí fóyíwá pé ọjọ́ òfin alkiyama tẹ̀rí mu khairun wa abqa ni ó sọ ìṣòro tọ́mọ nìyẹn ní tí ò ní kó múra sí ọjọ́ òkúta ìyáma ọlọ́mọba àdìjọ lásán tó kọ ní ọmọ nìyẹn tí ò jẹ́ bí ó dájú kọ ohun tó lọ́mọba àdìjọ láti torí ẹ̀dá wá sí láyé ìtọ́lọ́mọba àdìjọ láti torí ẹ̀dá wa káwá sí láyé ẹ ọlọ́mọba àdìjọ láti ìṣòro wa tí ò já mójútó nǹkan yìí òun náà ní àyà ní bá ilé ayé tá a wà bẹ́ẹ̀ yìí ọlọ́run bá nìjọba ní ẹ̀fì bá ilé ayé tá a wà bẹ́ẹ̀ yìí ju àlùfẹ́ àmà lọ. ẹ wá ní ọ̀rọ̀ ilé ayé yìí ọlọ́run bá nìjọba ní ju ilé ayé wa nínú alukur'an láwọn lẹ́yìn tí ànábìyàn wa. àwọn onímọ̀ látara ìrírí látara experience àwọn sálàmù sọ́ọ̀lẹ̀ àwọn náà ju ayé wa láwọn ẹni títì ó jẹ́ pé tá a bá wo gbogbo ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi ju ayé wa a rí pé nípa àpá ìgbàgbọ́n pè láyé ìlú ìgbàgbọ́n ìjà máa kàkà yìí wọ́n ni wọ́n sọ ilé ayé ní dúnìyà nítorí kó sí nítorí kó súnmọ́ dúnìyà nítorí pé ó súnmọ́ yàrá òun láàbọ̀ kọ́ rí síwájú tó gbé nínú nítorí pé ọ̀sán kájọ kan àlèjì àná. bẹ́ẹ̀ ni àwọn fi ní inú òtúmọ̀ ayé wọ́n sọ ọ́ ní dúnìyá nítorí pé lè dàbí ìyá ti hà nítorí pé ó yẹ pẹ́ẹ́ nítorí pé ilé ayé òun ó yẹ pẹ́ẹ́rẹ́ òtún nǹkan tá ọlọ́run bá ní jọlá wá ròyìn ilé ayé fún wa nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ àyà nínú Al-Qur'an nínú àwọn sóra tọ́lọ́run bá ní jọlá ti ròyìn ilé ayé fún wa ọlọ́run bá ní ayé fún wa bẹ́ẹ̀ sáàbì ma báwo ni ilé ayé bóòlù ti jẹ́ kan lọ́dọ̀ tàbá ti ọ̀dá táàdì kí lọ́lọ́ ọba àdìjọlá kí ló fi ayé fún wa inú ọba àdìjọlá sọ fún wa nínú àyà inú súrọ́tù Yúnus àyà 25 àyà 24 ọlọ́run ọba àdìjọlá ní innama ọlọ́run bá lè jọlá ní àpèjúwe ilé ayé ilé ayé tá a wà bẹ̀rẹ̀ yorùbá náà sọ pé ilé ayé ilé asán yorùbá máa sọ pé ilé ayé àfọwọ́bà bílẹ̀ yorùbá máa pè ilé ayé bẹ́ẹ̀ orúkọ ẹlẹ́sìtì òun náà yorùbá máa pè ilé ayé wọ́n bá sọ ńgbà mi yóò ti lé díẹ̀ ńgbà mi wọ́n bá ti pè é wọ́n bá sọ ilé ayé ló kọ̀ mí ẹ mọ̀ òkè yóò tẹ̀lé ìwọ̀n sọ fún nígbà tó ní ilé ayé tó ní àràgbélayé o o bá sọ̀sọ̀ fún sọ̀nù nítorí pé ayé tá a wà ń bẹ̀ yìí kìí ṣe lè kìí ṣe lè bí ẹ̀mọ́ gbé a ni kọjá ni

wọ́n lára gbé láyé ọlọ́wọ́ bá alìkẹ́lá wá jù ayé fún wa sóràtù Yunus ọlọ́wọ́ bá alìkẹ́lá ní innama masalu al-hayati dunya ọlọ́wọ́ bá alìkẹ́lá ní àpẹẹrẹ ilé ayé táwà bẹ́ẹ̀ yóò gbogbo aná gbé bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá alìkẹ́lá ní kama'in anzalnahu minas sama' ayé ó dà gẹ́gẹ́ bí omi tá a sọ̀kalẹ̀ láti sánmà ni yàní ayé ó dà gẹ́gẹ́ bí òjò tààrọ̀ òjò yìí kalẹ̀ sámà fàtàlọ́tọ̀ bí yìí nàbà àrùn ọlọ́run àdìjọlá ní àwọn irúgbìn tí ń bẹ́ ọwọ́ àdìjọ́ wọn àrùn papọ̀ mọ́ òjò tá a sámà yìí mímá yàgùlù náà wọlé àdáhà àwọn irúgbìn àmàlà ní ibi irúgbìn náà ló ti wá àbí látara ṣú ló ti wá ráìsì ní ẹ̀wà ní gbogbo oúnjẹ tábà lè dákọ ìmọ̀ ya kúrò náà inú àwọn oúnjẹ táwọn èèyàn máa jẹ wáyé àní àm àtàwọn oúnjẹ táwọn dábàá máa jẹ àwọn nǹkan ọ̀sìn wa àpèjú ayé ọlọ́wọ́ bá lè gẹ́lá ní ìmú àwọn ọlọ́wọ́ bá lè gẹ́lá ní hátà ìdá akọ̀láti àrùn zòkúrúbà ha wọ́n ọlọ́ọ̀bà àdíkẹ́ lánígbà tó jò ìwá rọ̀ sílẹ̀ ẹlẹ́ ó wá di pé kíni ó wá di pé ó ti wá di pé àwọn tókùn ti wá jáde ó ti rẹwà gbogbo ẹ ti rẹwà àwọn fúláwà gbogbo àwọn tókùn yìí ó ti ti ọ̀tọ̀ sílẹ̀ ẹlẹ́ tí ó gbà náà ti rí pé kíni sáàrí pé ah ẹwà ń bẹ lára oko yìí àgbàdo ló súlọ yìí ọkà bàbà ló súlọ yìí tínú wá ti dùn wọ̀sọ́nà àlùhá annahum qadiruna alayha tó ti wá di pé àwọn tí wọ́n ní àwọn tí wọ́n bẹ̀rẹ̀ wọ́n ti wá rí gbá ah, alhamdulillah àti ní kápá lọ́wọ́ ẹgbẹ́ tó ń jẹ láàtọ́ ààbòfin ah, kankan báyìí kò sí bí máa àbàdó ló ti bọ̀bọ̀bọ̀ yìí tàbá tó débi tún náà ìtúré tàbá débi ẹ̀wà ní àdáhà amúnà lẹ́yìn nígbà tí wọ́n ti ń dùn pé a ah, gbogbo ẹ̀sìn yọ àjọlọ́ ọba àlejòlá wa ti gbẹ́ni ó wá dé bá lẹ́yìn láì àwọn àhàrọ̀ lọ́sàn-án tàbí lóru kò sígbà tí àti ọlọ́wọ́n bá àlejòlá tí ò lè dé bá nǹkan tọ́lọ́wọ́n bá àlejòlá wa fẹ́ pa nǹkan rẹ ó lè parẹ́ lọ́sàn-án ó lè parẹ́ lóru òní parẹ́ lóru pé torí kẹ́ bá ti sùn tẹ́ wọ́n bá àrígbà tàbí parẹ́ òní tẹ́ẹ̀tẹ̀ kó bá tójú yìí ọlọ́ọ̀bà àlejòlá máa pa nǹkan rẹ lọ́sàn-án ọlọ́ọ̀bà ní àti wà dé bá aláha wà sọ ní tí ó gbẹ tí ó gbẹ wà ní sáfà ní fún yíma kà á ń lọ tó nílẹ̀ bìlà bí ìgbà tó jẹ́ pé àwọn nǹkan yẹn náà tó ló ti dìbò ìgbà tó jẹ́ pé àwọn nǹkan yẹn náà tó ló tutù mìnìmìnì ọlọ́ọ̀bá àríkẹ́ láti kàdáríkà lọ́kọ̀ sínú àyà ti kọ́ lóúnjẹ tọ́fà ti àrùn ọlọ́ọ̀bá àríkẹ́ láti bá àti máa ń ṣe àṣìfọ́ sí wẹ́wẹ́ àwọn àmì wa ni fún ẹni tó bá ti ní ọ̀sọ̀ láti ronú bẹ́ẹ̀ tí máa máa ronú ẹ̀wọ́ nìdí ẹwà kò yóò tọ́lọ́ọ̀bá àríkẹ́ láti fún wa ẹ̀ẹ́n àdàgbà àti ọ̀dọ́ èyí ó ṣe sí èjì kan tí ó bá yóò máa sọ pé á ọmọ yìí o lọ́kùnrin ni lóbìnrin ni ó lágbára agbára ẹwà ń egun ń èrò bẹ́ẹ̀ mo fẹ́ ṣe mo agbára bẹ́ẹ̀ tó bá padà yá tó bá àti ọlọ́run lè dé bá kó jẹ́ pé ọlọ́run bá lè jẹ́ ọlọ́run títí dé bá yóò láyé gbogbo wàhálà bá fàyọ̀ ń lẹ̀ ìgbà wà tó jẹ́ pé àti ọlọ́run bá lè jẹ́ ló sì dé bá tó jẹ́ pé kíni ẹ̀yìn tó bá wá gbogbo ẹwà yìí tó lówó owó tó lówó gbẹ̀ tán ọlọ́run bá lè jẹ́ tó bá sì

ọ̀nà rẹ̀ ló fi wá ayé pé ájọ sáyé ìlú ayé láti kájọ gbogbo nǹkan láti gbogbo gbogbo tó bá gbà ọ̀nà láti wá ayé àwọn èèyàn bẹ̀bẹ̀ ẹ̀rí nínú ayé mi inú Suratul Kahf ọlọ́run bá nílò láti kó ìyá yìí fún wa ọlọ́run bá nílò láti wọ́n dìrí àyà àti dúnìyà sàpèjúwe ayé fún wa fàyẹ̀wé nǹkan kan fún wa káfílẹ̀ bá kófílẹ̀ bá ayé wọn ìsàfiwé nǹkan sábì nǹkan wé nǹkan òun náà ti bá jẹ́ nǹkan tó lè yé yàn ìní ìdá àbí ìní àmọ́ àwọn òkú náà fi jọra wọn nígbà fi jọra wọn yóò wá jẹ́ kí nǹkan wọ́n yé wa tá a bá ti ẹ̀mọ́ tí wọ́n fi ń wé ọ́n sàlàyé fún wa tẹ́lẹ̀ ọlọ́run bá àlekẹ́lá wá ní ìrẹ́ ànábì sàpèjúwe ayé fún wa kàmáà in àzàlẹ́ àhùn mi nà sàmáà ọlọ́run bá àlejò ọlá ní ó dà gẹ́gẹ́ bí ayé dà gẹ́gẹ́ bí omi ẹgbẹ́ ìsàbílú ẹ̀lú sọ́bì yìí omi tó jẹ́ pé àgbẹ̀lá òun sàmà omi tá a sọ kalẹ̀ láti sámà fàtàlọ́tọ̀ bí yìí nàbà àtùnàmù ọwọ́ adigun gíní ọwọ́ adigun oòrùn papọ̀ mọ́ irúgbìn tẹ̀lẹ̀ ẹ̀rí ìgbà tó papọ̀ mọ́ irúgbìn kí ni ó máa tẹ̀lẹ̀ á rí i ó bẹ̀rẹ̀ sí máa dé gíní ó bẹ̀rẹ̀ sí

àbújú ìrìn ọlọ́run ti fún àyè níbi ayé ayé ò ní máa já lọ fẹ́nìkan ìgbà ò ní máa sá lọ fẹ́nìkan kò ní sọ́lọ fẹ́nìkan tó bá ní bákan lónìí tó bá tó ní lọ́la bá a bá tara wa lókù yá àwa yìí nìkan náà láàlú ogun ayé òní tá a bá lójú wa àwọn mi ò pọ̀ síbẹ̀ àwọn kan bẹ nísìnyí nínú àwọn tí wọ́n ti láyé lánàá nígbà tí mo ti dúró gbórúwa yìí àwọn mi bẹ láyé nínú wọn wọ́n ma wá tọ́ka sí wọn láyé lágbájá nínú àwọn tí wọ́n láyé láyé sàmẹ́lò òun náà ti kíni òun náà ti fẹ́ láyé òṣùpù ayé ti gbàgbé ẹ̀ ayé ti fà á di ìmà àtẹ̀yẹ ayé bá wá rí ọ nígbà táyé bá mọ̀ bá náà gbọ́rọ̀ ẹnu rẹ̀ àsìkò yẹn lọ́yẹ̀ tí wọ́n náà òun náà nígbàtà yí bá ń gbọ́rọ̀ rẹ sọ̀rọ̀ dáadáa jáde lẹ́nu nígbàtà yí bá ń kúta yí bá ń mọ̀ ọ́lé lórí ìyá àtàkùnmọ́lẹ́ta yí ń mọ̀ ọ́lé yìí lòó kó o jẹ́ kíni ìdí tọ́lọ́wọ́n bá lè sọ̀rọ̀ inú àpèjúwe mi tọ́lọ́wọ́n bá lè sọ̀rọ̀ àti ẹ̀fún àyípa ayé eléyìí ó tún dídé ayé wa ọlọ́wọ́n bá lè sọ̀rọ̀ ní ìlànà ọlọ́run bá àlejòlá ní ẹlọ́lẹ̀ ó máa wò ìpè ilé ayé tẹ́ wà ń bẹ̀ yìí láìbò ní eré ní o wà láàkò wò ní àtàwọn àtàdé máa ń gbé ní àwọn àtàdé máa ń yà fọ́ra àwọn àtàdé máa ń mú àwọn yorùbá máa tún ní wọ́n ní láìbò ní wọ́n ní eré máa wà láàkò ní àti eré àgbàlagbà alágbàlagbà náà tún máa gbé abábàgbàlagbà tí òjò lágbà á ní ajẹkùn ọmọlẹ̀ lágbà ewu rẹ̀ láàrin àwọn eléyìí àmọ́ òjò ayé sáwà ń bẹ̀ ikú ogun apárápátá eré ni ilé eré ni ayé sáwà ń bẹ̀ yìí ìfọ́núfọ́ra àyè ìfọ́núfọ́ra ní tó ń sáré kó tẹ̀sí ìgbà sí ara rẹ̀ lọ ẹbọ́lá ọba ní ìjọlá oníta wá sí láyé ó ìsọ fún wa nínú àlùkò àrùn gbogbo anáìsí láti máa kọ́dọ̀ ọlọ́wọ́ bá àlejò láti wá jẹ́ ìlú yàrá wa alákòókò rọ́bì fún kọ́ọ̀lù bàlá ṣẹ̀hìnà ọlọ́wọ́ bá àlejò láti wá jẹ́ ìlú yàrá wa pé ìlọba yín àti ìkọlọba yín kọ́ọ̀lù bàlá ṣẹ̀hìnà ìdí òpá náà wí nígbà tí wọ́n kó wájá lè láti káràbàjì bàbá wa níbi adam alayhi salam gbogbo àná làwọn pa jẹ́ ìkọlọ́wọ́ bá lè jẹ́ lọ́wọ́ bá sọ ní ọlọ́wọ́ àlejò láti á tẹ̀kú ọmọ ìfìyàmà sí nínú àdáhàdá lọ́wọ́ wọ́n máa rí jọ́ gbé

ìdí òní yóò ti ẹ tíú ìbáyẹ̀ lọ́jọ́ gbogbo àti àmọ́ nù ìwọ́n tó bá fẹ́ pọ̀ fún ìbájọ́ bí àti àmọ́ pé ayé le òun náà ni òjò tẹ̀lé tọ́lọ́run wọ́n wàá fi ọ pé nínú àwọn tẹ́jọ́ ń tayé òun náà àwọn tí wá tẹ̀lé tọ́lọ́run táyé ò lè bá wọn àwíjàre kí ni òjò tẹ̀lé tó lànà ìsọ̀lá wa lẹ́wọ́ sálà à nàìjíríà rọrùn ní sáìpá náà bá wà ní sàódì ni súnà rọrùn láti dé sàódì ọlọ́run ti járọ̀ rẹ̀ àwọn èèyàn ṣe súnà nàìjíríà gbogbo ìwò lè tó àwọn tí ó mọ̀ jẹ́ ẹ̀rí takò ọ̀nà tó bá jẹ́ ọ̀gbẹ̀dà kìí àbú nítorí pọ́lọ́run bá àlejò ọlá kò ní pè kan kọ́ wa lọ́rùn pé ká ṣe àyàfi kó jẹ́ pé tágbára wáká láyé kàlífù láwù nàbdán ìlà bá ní fa ẹ̀mí lẹ́sẹ̀ pé máa bá ní ìgbà ẹ̀yìn tó fi kan ìrù ayé ó fi tàn ọkọ̀ lẹ́sẹ̀ lórí ẹ̀sìn ọlọ́ọ̀bà àríkẹ́ lálógún kò sáà fi jáde lẹ́nì kankan kò sáà fi jáde nígbà tí yẹn bá wà nílé ìwé ni kẹ́yìn wá sí ìnáwó wọn ni ah ìdí ọ̀gá yẹn ti lé jù ẹ̀yìn àwọn aríyàn méjì mẹ́ta tó páàsì ẹ̀yìn òkú wa fẹ́ àwọn yóò fi kékeré wọn ti jẹ àwọn ti wá páàsì kó ló ti yá wọn nígbà tí ọlọ́gbọ̀ kọ́ yìí kó àmọ́ gbogbo ipá pátá ẹwà fẹ́ ìyẹn yẹn ń ra ní ilé lọ́tọ́ ìdákùnlé tún tẹ́sì fún wa ọ̀gá yìí lọ tún tẹ́sì fún wa wọ́n ti jẹ́ òkèdè àlùkìyàmà gbogbo kọ̀ọ̀tíyàn tó bá ní gbogbo tó wà tó fi wá ní oṣe gíní ogbẹ́rùgbẹ́ sọ́rọ̀ ọba àlejòlá ó rà àwọn tó wà ní kọ̀ọ̀tíyàn tó tún ni òun náà ló sọ ẹlòmíì gíní òun ẹ torí pé kábàá rọwọ́ káyọ̀ bá mọ̀ wá ẹ olólè olólè olóòtà olólè sọ̀rọ̀ èyí tìrìtì láàrin káàkiri ọmọ kéékèèké àwọn ọmọ tí ò tí ì tó máa tí wọ́n pè láyé ọmọ yìí ti yẹ kí ló sì mọ̀ wàhálà wo ló jẹ kó ń fẹ́ ṣe láyé kan tá a bá tẹ̀ fẹ́ wá ẹgbẹ́ ìdùnnú bàbá bàbá zuki tó wá ló fẹ́ tó gbowó á ní á ìyá jẹ́ tó fi débìtì òun ni ó ti wá wá wá wá torí káà ọ̀yọ̀ ó tà ìlú tọ́ ìwọ ọmọ etí yẹ kí ló ti gbé kí ló ti wù tó fi wá di pé wọ́n náà wá wò pé á ah, ọ̀fẹ́ gun bẹ́ńsà ọmọ etí yẹ yahoo yahoo yahoo kọ́nù ẹ wà á rí wọn wà rí wọn bá wọn kan jó ní ọmọ kékeré ọmọ tó náà wà ní ìgbésí wọn sì fún ọmọ ọlọ́mọ ọmọ kékeré wọn sì lọ sí ilé ìmọ̀ ọmọ yẹn lọ wà ní kwara state university níbi ọmọ tí wọn lè lẹ ẹ̀kọ́ ló gbéra yẹn ẹ̀dá pẹ̀lú náà jẹ́ ọmọ tí wọn lè lẹ ẹ̀kọ́ ọmọ tí wọn lè jẹ́ ọyọ lè má ti pé sí nǹkan náà àwọn tí wọn sáré tí wọn pa sọ́wọ́ lù wọn lè wéwu ọyọ lè má ti pé sí ìwé lẹ́yìn ti kí ló wá rò débẹ̀ tó fi wá rò níta pé òun bẹ́ sókun owó ẹlòmíì ó bẹ́ ti tiẹ̀ sókun owó ní yóò gbà ọ̀dọ́ ní ẹlòmíì ó bẹ́ ti òkú náà gbogbo ẹ̀ wọ́n tó gbọ́ ọlọ́mọ tó ní náwó ọdẹ́ mílíọ̀n wá owó náà lókà àti wá aburú náà ni ẹ wá àwọn èèyàn wá sí kí ni àwọn èèyàn wá ń lo ayé jẹ́ pé ayé ò tẹ̀lé ọlọ́run bá láti àti wáyé ń wà lẹ́yìn ìtòfi wáyé tó fi wa bí wọ́n sọ fún rántí má ọlọ́run bá láti

yóò wá nípa tó ń bá sókun owó náà wọ́n akọ́ mọ́sálásí tá ló rọ̀ tó ń bá ti wá sókun owó sani tì wọ́n akọ́lé kaba ọmọ òrukàn wọ́n máa ṣàánú àwọn èèyàn wọ́n máa sanwó léwe àwọn máa ṣe kíni kan wọ́n máa fún àwọn èèyàn tẹ́ wọ́n máa ṣe ẹ̀kú pa empowerment fáwọn èèyàn láwùjọ àwọn aláìní àwọn ọmọ òrukàn àwọn owó ìmọ̀ ṣàánú wọn kò wúlò fún ọ̀pọ̀ ẹlòmí ìjọ ìdáná náà fún fámílì ìwà lọ sọ fún owó ẹ̀yìn gbọ́ orí ní kó ṣe bàbá yìí báyìí ó bá kéwú egbò òkú àwọn bá ní pẹ́tọ̀ ọyá o ó ní bá máa fi ogún àwọn mọ́ ti fi ogún yẹn wọ́n jẹ́ wọ́n jẹ́ ní ilé ìjọ òfin ìgbàgbà tí ó ń tí ó hàn ọlọ́run bẹ́ẹ̀ àní àmàrí à ìwọ wà máa tẹ́kí ni ìwọ máa lọ lè jíyà ẹ̀dá kùn jíra àwọn àdàmà ara wa sí àtiwọ́ tó tó mú orí àtiwọ́ tó fi oúnjẹ kéjì àtiwọ́ tó pa ẹ̀lẹ́kùnjáyé àtiwọ́ tó kójọ lọ́nà àríbá ó fi ra rẹ̀ tẹ́kí ni ó fi ra rẹ̀ sanára báwọn tí ó jogún ni ìwọ ló tẹ́ tìró rẹ̀ àwọn bẹ̀rẹ̀ ayọ́ máa pin láàrin ara wọn ọ̀dà ìwọ́lẹ̀ tó bá fura sí dáadáa nígbà tó bá ti jáde láyé ètò wọn máa sọ náà ní pé ah, ẹ kọ́kọ́ fẹ́ wọ ọrùn àwọn náà bóyá kan tó yẹ pé bóyá wò sí bóyá lè kọ́ ti kó sẹ́rẹ̀ sí fún ọgán àwọn gbádà tí wọ́n kó sẹ́sí wọ́lá nílẹ̀ haúsá ni agbádà àbẹ̀dúgbù thousand òun náà ló kó sọ̀rọ̀ tó lù ni ẹja ẹ̀fà sọ yìí náà ẹ má jẹ́ kiri ó yí ẹ má jẹ́ lọ́ọ̀tì ó yí alọ́dọ́ fún lórí tó bẹ́ sókè bílẹ̀ nítorí ẹ̀ tó kọmọlọ́mọ lẹ́kúnjáyé torí ẹ̀ wọ́n wà ní ẹbọ lọ́rùn ẹ̀ ẹbá agbó wọ́n gbàgbó lọ́rùn ẹ̀ lọ́wọ́ rẹ̀ nígbà bá bẹ́ wọ́n kó gbọ́ jáde kó ní ó gbọ́ jáde kó níbo ó gbọ́ jáde kó ní bẹ̀dúm rẹ̀ bá sá bẹ̀dúm bẹ̀dúm olómi bẹ́ẹ̀dì olómi ní bẹ́ẹ̀nú ẹ̀ ọwọ́ àgbẹ̀ ọkọ̀ nínú ilé ọgbẹ̀ ọkọ̀ yàrá rẹ̀ ó ti bọ́ ó ti ibi tó ti dákọ̀ ọkọ̀ bí tó ń lọ. nígbà tá a sọ fún atẹ́lẹ̀ bí láyé tá a wà bẹ̀ ìtẹ́lẹ̀ à ń lọ bí kání à ń lọ bí kání à ń kọjá lọ láyé ibi tá a wá ń kọjá lọ yìí ayé ìwádà gẹ́gẹ́ bí kíni ó dà gẹ́gẹ́ bí ibi tẹ́yẹ bí bọ́sọ̀ọ̀fù yìí tí àtàbẹ́ sinmi díẹ̀ ìwọ́n wá débẹ̀ olóòmà bẹ́ẹ̀ lọ ìwọ́n débẹ̀ olóòmà kò bẹ́ẹ̀ ẹ nípa ọba lòdì kò bẹ́ẹ̀ láti tó ó sì gbé ọ lọ sí kíni ó gbé ọ lọ kíkọ́ ó gbé ọ sínú yàtọ̀ ní tó ó wà gbé ọ sàárè tó ń gbé ọ sàárè bẹ́ẹ̀ náà ló ti padà ọmọ gàkàwáyé àwọn ìwọ́n ni àwọn ni àmú gàkàwáyé àti ní tegini àti ní mú gàkàlọ àní mú gàkàtà àfojú rí lọ ní ẹ̀ mẹ́wàá àmúláti jáàmà gbogbo dáadáa rẹ̀ <laughs> àdìdàkejì gbogbo ẹ̀ ló mú lọ àmọ́ ọba yóò bá sọ ní mú mọ́tò tó fún tó sí ohun òbí ọmọ mọ́tò ó gbé kalẹ̀ ní àwọn ọ̀sán lóòrùn ilé tó kọ́hún ẹlòmí kọ́lé kò mọ ilé ẹ̀mọ́ àwọn ìgbà kan jọ kan àwọn òsọ rọ́ ibi tó kọ́lé dé wọ́n ló ti sáájú rẹ̀ kan wọn sọ pé ara àwọn ilé yìí kó kàrí kọjá ọwá sọ ọ́ di kíni ẹlòmíì siri káàkiri bá ẹlòmíì lówó débi pé nọ́mbà jí wá mílíọ̀n lówó rẹ̀ kò jì tó bá wá gbẹ̀ sánà ọwá di ọwá di wọ́n wá sí wọ́n ya ó ti bẹ̀rẹ̀ ní padà mi ó ti parí ló ilé bí ogun tó wà wù pé yóò lò láyé àtòjú ìtọ́nà ọba àdékẹ́ láti wé bẹ́ẹ̀ náà yóò ti máa rí lọ́dọ̀ kálù ogun tó wà wù pé yóò lò láyé àtòjú ẹni tó sọ mìtàn náà ẹ̀yà pàṣẹ náà ti a wà yìí ní àwọn kidnapper wọn pọ̀ lójú ọ̀nà àwọn bandit àwọn ajọ́mọgbé ọ̀dà ẹ̀yà fún yà yìí káwọn òwúlẹ̀ wọn dégé bí ó ti ṣe rí fún náà nù nígbà tí bá yára nínú sàárè rú bí ó ti rí fún kálukú náà nù bí a lónìí náà sì wàá lò wọ́n bí àjá gbàtẹ̀ rárá àti ẹ̀sìn wàá tura rẹ̀ fún yóò tura rẹ̀ náà àbí ẹwà tó ní sọ́pọ̀bà ẹ nígbà tó wọ ẹ gínà gbórúkọ rẹ̀ owó bàálù òun lọ mọ́tàlá pẹ̀lú ẹ̀ ọ̀wọ́ àwọ̀ dàrẹ́ẹ̀tì bẹ́ẹ̀ bàálù tó kọ́kọ́ bí ó dúró ní àgbèjúwe ayé nu ba àyíká tó dé kọ́ bí ọdún ní Egypt ni tó tún wá ń ṣe kí ni tó wá kọ̀ next flight ó mà wá lọ sí ìlú tó ń lọ gàgà wọ́n wá dé bẹ́ẹ̀ ẹ́ wọ́n wá ṣe kí ni wọ́n wá jẹ́ ẹ̀wẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí fẹ́rù mú ti ẹ̀sí tó jẹ́rù wọ́n mọ̀ tí ẹ̀sí rẹ̀rù rẹ̀ tó tí wọ́n tí kò mọ̀ pé kí ni pé ìyàrẹ́ kò lọ ọkàn rẹ̀ ṣe kí ni ọkàn rẹ̀ fún ọkọ̀ mí láti máa lọ sí tó lọ báyìí tó nínú ọ̀nà bí ká lọ ọlọ́run bá níjọlá wá ní àpèjúwe ayé ó ní báyé tẹ́ rí ọlọ́run bá níjọlá ní ayé tẹ́ rí eré mọ́dé ní o àtẹ́rí àgbàlagbà ọlọ́run bá níjọlá ní wàzíhìnà ọ̀sọ́ láyé ìtààmà bákàdì ọ̀sọ́ ìtààmà ẹbá ní eléyìí ẹmú ọ̀sọ́ mo fẹ́ ra góòlì báyìí ọ̀tọ̀ náà ni mo fẹ́ ra rú bàtà báyìí mo fẹ́ ra rú ẹ̀wù báyìí mo fẹ́ ra rú báyìí ayé kọ́lá mọ́tò kan tó tún jáde nísìnyí twenty twenty two débẹ̀ nísìnyí àwọn yóò ti máa rẹ̀ kalẹ̀ ọkọ̀ twenty twenty two ayé ni fòrò ń ni kẹ ẹ máa fi ra yín segin ni ẹ máa ti bá ayé àyà ara yín àwọn èèyàn máa fi fámìlì wọn ti ti bá rẹ ọmọ ìlú wo ni wọn àwọn bá ti wá àwọn náà gbèsè níta wọlé yìí ọmọ ìlú wo ni wọn ọmọ ilẹ̀ gbó àwọn ti wá àwọn bá ti wá àwọn náà gbèsè láàmù kan èyí ti di wọn káàbí wọn máa ti bá rẹ ọlọ́wọ́ bá ti sọ láti bá yín segin ni ẹ máa segin ni ẹ máa ti bá rẹ ẹ máa ti bá rẹ ara yín àyà òbí tó dáa jù àyà ìgbà ìmọ̀tàwọn èyí ní àtàwọn àbúrò ẹ̀ máa fi nǹkan ti báyìí directly ni àbí directly ẹ̀ máa fi nǹkan ti báyìí ọba tó gbélé ra ilé yìí àwọn ìdáwájá ara kaba yìí àti ìtura ọ̀la yìí bẹ̀rẹ̀ ọlọ́run bá ti gbé láti ẹ̀ ti ti láyé nù wọ́n ta ká mú àbúwá ìwọ̀n àwùjá yìí ọlọ́run bá àlejò ọlá ní ilé ayé tẹ́ wà yìí ibi tẹ́ ti máa sáàtà púpọ̀ púpọ̀ ní níbi dúkìá ẹ máa sáàtà pé ẹ tani tani nàbà ń ṣe tani richard man wọ́n ní richard man láyé ìpè fún ìlágbájá kan yìí wọ́n fi àwọn òṣùpá àwọn àlejò ní láfíríkà fún ìlágbájá àti wọ́n yá wọn ní nàìjíríà wọ́n padà yẹ padà bọ́ sí agolo kálukú lẹ́nu. e jẹ́ ìgbà aládùúgbò yóò orin lágbájá báyìí ń wọ́n padà yá ọkàlùkù náà ti jẹ́ ara rẹ̀ a bá ti sọ orí ọkàlùkù náà ló ní ọlọ́run bá ti láti ẹ̀ máa ti fún àdúgbò ìlú kíá àdìmáàlú ìdáǹpẹ̀ owó ìdáǹpẹ̀ láwọn owó ní ní ó kọjá owó tá a máa ń dá nìkan owó náírà owó dọ́là àti gbogbo àwọn nǹkan tí bá máa ń dọ́wọ́ àbúwádìí náà ilé ni mọ́tò ni ọgbà òkú ni kọ́ńtì ni gbogbo ní ní ọgbà ẹran gbogbo gbogbo àwòkọ ní tó jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tó ní fáàlì tó lè wò ó àwọn àbúwádìí ọlọ́ọ̀bà nìkan láti ẹ̀ máa ń kókò púpọ̀ wọ́n àwùláàdì wọ́n yàtọ̀ nípa lórí dúkìá nìkan ni ẹ máa ṣe ẹ máa ṣe púpọ̀ púpọ̀ níbi gíní ibi ọ̀rọ̀ ìdí. Ah, àwọn aláàbí wọn ni nínú fábílì wa ìdílé báyìí àwọn aláàbí wọn tó pọ̀jù àmọ̀ tó báyìí. ọmọ ọmọ àlejò láti bílẹ̀ ayé ti wá rí tẹ̀ ṣe báyìí gbogbo àwọn kátà pélé ayé mi yìí ọ̀tọ́ onídàáyé ilé eré ilé ìfọ́nfọ́ra ilé ìgbàgbéra ilé ìtìfáàrí ilé ìmáyára tẹ́tí wa ló pọ̀ jù ọlọ́ọ̀bá àríkọlá ní kámàtà lè gẹ́ ìlú ilé ayé rí àtòjúbẹ̀ lẹ́dà gẹ́gẹ́ ó lò ọlọ́ọ̀bá àríkọlá ní àjábàlùkù fáàrọ́ nàbàtù ọlọ́ọ̀bá àríkọlá ní alùpùpá kí ni ìtumà rẹ̀ ẹ́n alùpùpá kí ni ìtumà rẹ̀ àwọn ènìyàn wọ́n ti kùmọ̀ ilé ìgbé àjábà alùpùpá yà ní ilé ayé ó dà gẹ́gẹ́ bí ilẹ̀ ẹlẹ́ ó dà gẹ́gẹ́ bí ìdòdó rọ̀ tó jẹ́ pé irúgbìn tí wọ́n jáde bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe àwọn àgbẹ̀ sàgbé èyí máa kápá ọ̀sẹ̀ ìlágbáwá ọ̀nà tí o lè ní pé o da ọ̀sán kàmálẹ̀. iná ti ká bí o ti kéde yìí ó lè kíni ó ti ọwọ́ bo orí ọlọ́run mọ́lẹ̀ ó sà ìwò yìí. àgbẹ̀rẹ̀ mi sìn àgbẹ̀ ó lè kíni yóò fi ìwúmi bọ́nu lẹ́lẹ̀ yóò fi bàbá bọ́nu lẹ́lẹ̀. ọlọ́run bá lè jọlá ní ilé ayé làgẹ́ bí irúgbìn tó yẹ pé wọ́n wá jáde tán yóò wá máa fi àgbẹ̀ náà káyé bi àgbẹ̀ tó ti bọ̀ ẹwà ìpàdé òun ẹ̀ ọgbọ́n ti gbọ́nà kan àdúmọ̀ wá wò léwu ní ìdíyà ẹlẹ́jà ẹlẹ́jà ọlọ́wọ́ bá àlejò ọlá ní tó ń bayà ní ìfúnpátà ọ̀rọ̀ òǹpàtà lẹ́yìn ìgbà náà yóò bá di kíni yóò bá di ìtàdí yóò bá bẹ̀rẹ̀ sí kúrọ̀ yóò bá di ìtàdí yóò bá bẹ̀rẹ̀ sí kéjì àwọ̀ yóò bá di ìtàdí yóò bá lẹ́sùn ní òkúrò ti gírí lọ́tẹ́lẹ̀ yóò bá wá di ìtàdí yóò bá bẹ̀rẹ̀ sí kíni yóò bá lọ lẹ́yìn náà yóò wá di ìgbà tí ó fẹ́ ẹ wà sí ọlọ́wọ́ bá nígbà tó fún amínà ìyá yìí bá a lè yẹ àpèjú yóò yẹ nínú ayé ẹwọ níbi tẹ bá ní bàbá àgbàlagbà ní tẹ̀fá níbi kẹrin lọ abẹ́ni tí ò jẹ́ ẹ̀yọ́ ìdílé tí ò lè má fún òfin kẹ́ òun náà ti lọ àwọn ìgbà nínú ayé tó jẹ́ kó o ti fi ó lágbára láti máa lò láti máa lò rẹ̀ láti kó báyìí náà ní wọn àti yẹn káyé rí bàbá wọn bẹ̀rẹ̀ sí rìn nínú àwọn òbí ló máa lò yá ẹ máa ti tẹ́ tẹ̀ ẹ máa tẹ̀ díẹ̀ díẹ̀ tó bá yá tó bẹ̀ tẹ̀ díẹ̀ tó kọ́ máa sáré ló máa wá dàgbà lọ ló máa wá dàgbà lọ àmọ́ bàbá bá yá tó máa yẹ̀ yìí yóò bá di pé ara wọn náà máa dàbí tẹ́lẹ̀ náà ọba ti jẹ́ ilẹ̀ ìyá Diomongin dia ní kéré bàbá wọn tó fi àwọn ẹ̀dá kan jáde tó fúnra ní à tí wọ́n máa ń gbé ìgbàgbọ́. èyí ló bára lórí wíwọ̀ kí ló bà nínú tó bá yẹ kéré nù yóò máa gbó àwọn bá lo báyìí báyìí láti gba àgbọ̀ yìí ó lè jẹ́ pé ojú ìlú kan èèyàn kan náà yóò lò ọgbà àwọn àwọn ẹ̀ máa pé wọ́n wọn ra kọ́lé lọ́tọ̀ ní ìjọba wọn fẹ́ẹ́ gbọ́mọ́tò ìjáde gbogbo àwọn oníjáde kó orí ìjáde bẹ́ẹ̀ ló bímọ wọn náà lọ́ra yóò gbọ́mọ́tò ìjáde wọn ká lóko pé àwọn ní oṣù wọn látàdúgbò mi gan tàbí wọn lọ lè mọ́tò táwọn ní mọ́tò wọn fún ọgbọ́n jáde lóko òwúlò àwọn tí wọ́n lò dà nígbà wọn náà èyí tí ó bẹ láyé ní wọn náà kò sékéné kò bá gbà fún wọn ọlọ́ọ̀bá àdékẹ́lá ní wọ́n fi áàfẹ́ wọ́n ti àdáàbò ìṣẹ̀lẹ̀ gbogbo ẹ̀ ti wá kò tẹ̀ láyé ó bá ti wòlé ayé fún yìí ilé eré ní ilé báàrí ní ilé púpọ̀ púpọ̀ ní àbátúwájú ọ̀gbìn àlejò àmàgbé nìyí òkú bákan tó dání wàbí àtẹwà ní àdáàmú ṣẹlẹ̀ àwọn tó wá jí ọ̀gbìn dàrí kìyàmà bẹ́ẹ̀ bá ti láyé yìí òun náà ni ó sokùn fa àyàmúyà ìyà tó lé gbogbo wà máa sí ọdún nínú aláhi wọlé wà yóò sì sokùn fa àforíjì bọ́lọ́dọ̀ náà bá àlejòlá àlejòmẹ́ ìbẹ̀lá ti mọ̀ pé ayé ilé iṣẹ́ àfẹ́wà ti tẹ́ bẹ́ẹ̀ èyí ń dáàbò ní èyí ń dáàbò sí i nítorí pé èyí tó lè wá wá sí ọ̀gbìn ẹ̀rọ ìyá wọn àdáàbò ń ṣẹlẹ̀ èyí ẹlẹ́sẹ̀ lérò fẹ́ntì ò bá ṣe kíní tẹ̀sán bá ń wáyé tẹ̀sán bá wáyé mẹ́yà tó bá bí ẹ̀rọ ìyá wọn ọlọ́run àti ìgbàlá gbogbo àdúgbò tó lè wọn náà ayé àtàkùn ìyá fúnlẹ̀mù ọba tó lẹ́ni òun náà ń gbé ẹ̀ka ayé ìgbàlá ọlọ́run bá déjẹ́ láti ọ̀nà síra tó ń min Allah tó bá dijọ́ ìpínlẹ̀ ìyáàmà àforíjì ń bẹ wà ní wà àti ọmọ ọlọ́run bá dijọ́ lá ọlọ́run bá dijọ́ láti ọmọ ìhàyà tó lórí ya illa mata òdòdó ọlọ́run bá dijọ́ láti ilé ayé ó wá sọ mara ìlú gbogbo wa onílé ayé tẹ̀lé kò sí kankan ayé ò jẹ́ kankan jí lọ ìgbádùn ẹ̀sán ìgbádùn kí ni ìgbádùn kí máa ń ta ní ilé mo lè gbòdì mo èmi mo lè tẹ́lẹ̀ èmi mo lè tẹ́lẹ̀ báyìí pé àwọn ìgbàlù ti máa ń sàyàn ní ọ̀rọ̀ àlàyé. arábìnrin ọba wa ayé wọn padà arábìnrin àwọn ayé wa arábìnrin àwọn ayé wa kọ́dà ó jẹ́ ká máa báyìí lè fi pàṣẹ inú gbèsè ayé arábìnrin ọba wa ayé wọn padà arábìnrin ayé wọn inú kàdé arábìnrin ọba wa ayé wọn padà ọlọ́run mi kọjá lọ alábi wá ní nígbà kan ẹran tó kúndì ọgbọ rẹ alábi ní ẹran yìí ní ìjọ ní ìlọ́dà àwọn tí wọ́n ní wọ́n ní kò sí bóòlù lè òwúlò máa ń gbà lórí kúndì ọgbọ bẹ́ẹ̀ tí ó bá ta sùn alábi ní bẹ́ẹ̀ ní alábi ní ayé ẹ̀yẹ lórí kí ní ìlọ ìwádìí ọlọ́wọ́ bàtà ìjọba òkú ẹran tó lè ẹran tó lè ẹran tó lè wá lórí kọ́ ìdílé àtàkùn anabi ní ayé ìwé jù bẹ́ẹ̀ nígbà jọ náà wà ní ìjọba ebomi anabi ní ayé bá lá kó bá kó bá kó bá kó tí ayé bá jọ fún kó bá ní ìyẹn táyé bá dé wọn tó dédé ìyẹ́ ìdí nígbà tó bá tó lórí wọn ni anabi ní ayé sábà ní ha káyọ̀ sábà sábà ọlọ́ọ̀bá alẹ́ ìjọba òjò ẹ̀ ní kúkébè ní orí ẹ̀ kàn láyé pàápàá yìí bá ní ìlú àmọ́ tó bá yìí kò lò ẹwà lẹ́yìn ọ̀gá wà ní ìsàlẹ̀ àbúrò láti ní láyé. Àlẹ́bí ti láyé ó yọ òkú òkú lọ bí àgbà Hausa. Bóni ni bọ́lá ni bóni ni bọ́lá ni báyìí ti láyé ń bá. Àlẹ́bí wa gba ayé bẹ́ẹ̀ á rí kò ní àlẹ́bí kò ní jẹun kò ní oúnjẹ kò ní nínú dáná. Ìgbà mi àlẹ́bí sọ̀rọ̀ àwọn àlẹ́ òṣèlú àlẹ́bí àká àbúrò rẹ̀ báyìí tó àbúrò dàgbé lágbára ìlú ìyàwó àìsà ìwọ tó ní torí tó fẹ́ kọ́kọ́ rẹ lẹ̀ ó náà ti tọ́lé orí orí máa ẹ̀rọ jẹjẹ àìsà níjọ́ mi ó ní oṣù méjì ní máa kọjá dé àti sọ̀rọ̀ àwọn àti sọ̀rọ̀ táwọn òbí lè rí òjú ebi òní o wọ́n kílẹ̀ máa wá jẹ́ oníra onídà dídò àti wàrà oníra àwọn ọmọdé. tọ́ sọ̀rọ̀ láwọn àlejò sọ̀rọ̀ anábì ní báyé ṣe hàn wá báyé ṣe yóò ní hàn wá ní ìgbésí ayé rẹ̀ anábì òbí níbi àgbà mi táwa sọ pé á ah, ẹwọ ilé anábì nù ibi tó kọ́nù anábì òbí nǹkan kálẹ̀ kọ́dà kí anábì sọ̀rọ̀ àwọn àdéhùn sọ́lá àbùkù anábì fún ní dúkìá lọ́wọ́ ìyẹ̀wò ní ó jẹ́ pé anábì gba àmì ìtàlọ́wọ́ rẹ̀ anábì wà mí fún anábì àmọ́ wa sọ fún wa pé wọ́n ti dúnìyà kàánàkà lẹ́yìn wọn àwọn ààrùn أنا arábìnrin tó wá fẹ́ bá mi lálẹ́ kìámà arábìnrin ọmọ agbáyé yìí kàánàkà lẹ́yìn bí ìgbà tó jẹ́ pé àjèjì ni ẹ́ àjòjì ìwà ní ìsọmọ lẹ́yìn àbújá ìdí ẹ̀kọ́ fún wa ẹni tó wá ní ìsàdó wá ti jẹ́ ẹ̀rí tó bá lọ lé yóò máa lọ lè kọ́ lé nílé díẹ̀ díẹ̀ lónìí làwọn padà sí àbí ilé lábọ̀ tí wọ́n wọ́n wọ́n àwọn àríkáyà àwọn àtàrí lọ́lúwa gẹ́gẹ́ náà láti àmà tí rí owó tó bá ń tẹ́ yà yìí ọmọ náà ló kọ́lé kalẹ̀ sí àlùyé àmà yìí tí a ń dáadáa sí ìlú àmọ́ ayé yìí náà làwọn èèyàn fẹ́ kọ́lé sí ayé tó wá nígbà tó ló ti pé wọ́n ní kó kálukú kọ́ ní bẹ́ẹ̀ ilé òní tẹ́ gbé mọ́ fún àwọn àríkáyà kó láyé ilé tó kọ́ kalẹ̀ sáyé òní ọwọ́ àti pé ọwọ́ àti kíni ọwọ́ àti lọ òní ní tó lè tó bá jẹ́ ọ̀gbìn àti ìyá mi. ìkànnì àwọn sálàmù àbáwá abdullahi bin mas'ud radiyallahu anhu náà wọ́n tàbí ànábì nígbà tí wọ́n ròyìn ayé wọ́n ní àdúnyà dáàrú máa ń lá dáàrà náà wọ́n nílé ayé tẹ́rí ilé ẹni tí ò nílé ẹ̀wọ̀n kaba kí lẹ́mọ̀ tí wọ́n gbà lérò yàní ẹni tí ò nílé láti ṣe àmà tí ò níbi tí ó dé sí onílé tí ó dé sínú àlùjánnà òun náà ni ó ti kí ni òun náà ni ó sọ ilé ayé ti lérú kéṣeré wọ́n ni wà máa lù máa ṣe àmà dàdàbù ilé ayé jẹ́ ríhù dúkìá ẹni tí ò ní dúkìá lọ́wọ́ tí ó gbé dàdàbù àmà ni ẹni tó fẹ́ jẹ ogun ẹ̀sán láyé ẹ̀ òun náà láyé ti kí ni òun náà láyé wà wọ́n ni wà láhàá yẹn ní máa ń máa ń la àpèlà dàbò wọ́n ní torí ayé yìí náà lẹ́ni yóò bá ní làákà yìí òun náà ni ó máa kó nǹkan jọ ẹni tí ò ní làákà yìí àwọn a máa rí ẹni tí ń káyé jọ tó jẹ́ páyé náà ní ṣe káàdì gbogbo orí ayé rẹ̀ wọ́n a máa rí jẹ́ tí ò ní làákà yìí èyí táwọn máa rí fóun ló máa dùn ló mọ́ tẹ ìdí ọpọlọ ní tálẹ́ǹtì ni ẹ̀yin kọ́lá mọ́tò rẹ̀ ti di yé báyìí ó nílé ní Dubai ó nílé ní gíná kórúkọ rẹ̀ ó nílé ní London ó ní Germany kọ́lá ogun nílá amẹ́ríkà ah ọmọ àti tọwọ́ lè irú ilé ìfìdí àwọn àwọn ogun nínú láàrin yìí onílà àkáyì àbáwọn máa rí pé wà láha ayé tí wọ́n wọ́n là á tilẹ̀ lẹ́wọ̀ wọ́n rí pé ẹni tí ò nílà àkáyì wọ́n ní òun الإمام علي بن أبي طالب رضي الله عنه إنه هو رسول الله على قدر ونبع عين ونحلالها حساب ولو رأيه سوى حلالها حساب توبا قولنا لازم أوتيو وحرامها وحرامها النار توبا قولنا حرام إيمان قولا وعزيز ìṣòro yóò ti rọrùn àwọn ẹni ìṣòro náà ló wàhálà ni káwọn ti fi olé àwọn ìṣòro wàhálà ni kó o náà kọjá lọ. eléyìí ló rọrùn jù kó tẹ̀ mọ́tì sí o kó o máa kọjá lọ. àwọn ẹni tó bá ti ìṣòro yóò ti wàhálà làwọn sọ pé ayé ìjẹ́ ìṣe nìyí ẹ́ tó o bá kówó jọ lọ́nà halal ó ṣèṣirò o bá ti kó jọ lọ́nà haram náà iná gbódìọ̀ ewúrẹ́ wà síbẹ̀. ìnáná àwọn ọ̀jọ̀gbọ́n nígbàtàbí lọ́wọ́ ẹ̀nà àwọn ọ̀jọ̀gbọ́n nínú àwọn tó ti kọjá lọ wọ́n ní ayùṣẹ́ yìí àtúbà òṣìṣẹ́ ìyá wọ́n ní kí ló ti sábà tẹ̀lé orí ayéwé ìkà tẹ̀lébọ́lọ̀ bá lè fi láti ilé ayéwé orí ìdí mú wa àwọn arìnrìn sábà tẹ̀lé kí wọ́n lọ orí ayéwé ìkà kí ló orí ayéwé ó ní tó wọlé orí ayéwé ó ní àhàlámù náà ó ní àlà olóró àlẹ́ ní sùn olóhùn náà nìkan tó ń bèbí dayé orí nígbà tí ẹ bá wà láyé nígbà tí ẹ bá ń ṣe kíni nígbà tí ẹ bá dà lálẹ́ nígbà tí ẹ bá kú ní wàá dayé nígbà tí ẹ bá wà láyé gbogbo kí sáyé tí ẹ bá lò nígbà tí ẹ bá wà lójú oorun tí ẹ wá ń lálà nígbà ẹ bá wá kú yóò wá ṣe yóò wá làjì yóò sì rà bọ́ wa rẹ̀ pé á ti gbogbo wà ìgbà wọn lọ́sẹ̀ wá wò pé á ẹja ti padà ẹjẹ lọ́dẹ̀ tún ẹjẹ lọ́dẹ̀ tún ṣe ó ti wá yé mi báyìí mo ti mòdodo báyìí ẹjẹ lọ́dẹ̀ tún ṣe. àbáwá mi wọ́n tún bàtà wọn alẹ́ yìí rahmatulá nígbà tí ayé wọ́n ní gbogbo ha kọ́lé wọ́n ní gbogbo ayé bẹ́ẹ̀ ṣe ní kó ti pọ̀ tó gbogbo ẹ̀ pátápátá kọ́lé ìtìrí àwọn ní wọ̀pọ̀ dáhàbà ápùsàrù ní kọ̀lì nígbà àgbèrè kékeré yìí tó pọ̀ ní kékeré òkú wá lọ òbí àgbẹ̀bẹ̀ mọ́ láyé ìgbà wọn sọ̀rọ̀ wọn nígbà ayé wọn wọn ní ayé gbogbo ayé pátápátá ayé yẹn wọn ní gbogbo náà ló ń dé báyìí wọn ní tó tó wá pọ̀ jù nínú bí títà ń sọ yìí ẹ wọn ní kí ni láhàbù ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ti lọ ìsúlárù màláyé ọmọ kékeré ẹni tẹ̀ láyé dáàrí láwọn ìgbà tó ti kọjá lọ ogbó eré ti jẹba wá ní ilé yìí ti báyìí wọn ni ọ̀sán ilé yìí ẹ̀yìn wọn ló ní heart problem wọn lé ní káńsà òfin kìíní kan ó ní káńsà òfin kìíní kan èyí ìgbádùn wá dà wọ́n láyé inú àwọn tí ìjẹ́ ìhó gbádùn ayé òun náà ni ìròyìn tí ò tẹ́yà ìròyìn ìbànújẹ́ òun náà ló káyé òdùn tàbá tí lẹ́yìn olóòdì tàbá la gbọ́ ọ̀gá àwọn ẹgbọ́ lónìí à ń gbọ́ tó bá sọ ọ̀gá dáadáa aburú tí wọ́n sọ ní òòyìn yóò sì dìbò dáadáa wọ́n dà dáadáa wọn. àyẹ̀wò káwọ́ nígbà táwọn àwọn tí wọ́n àwọn tí wọ́n ní ẹ̀sán ti dàgbà èyí ẹ pa ọba náà nù. àwọn ìlànà rẹ̀ síbẹ̀ ìjọba ẹlẹ́kọ̀ọ́ náà ṣe mọ́ pa ọba yìí ẹnìkan ní cbn ẹ̀rí ní wa sábà ní àwọn abala tó wá gbọ́rọ̀ yìí wọ́n tún gbé àwọn ẹni tó lówó tó wá lọ tí ní ẹ̀rù mọ́mọ́ jìnnì pé mọ́mọ́ jọmọ̀ ní pé kò jẹ́ lómi ọgbọ́n náà yóò láti láwàá yìí làbáwa mẹ́mọ́n wọ́n ní láyé wọ́n ní gbogbo ayé kó ti pọ̀ tó owó tá àrílá ayé pé ilé ìjọba ilé ìjọba ìwọ́n tó pẹ̀lú kéré náà ní tó tún wá pọ̀ jù kékeré òun òdì náà ti láyé díẹ̀ ní díẹ̀ òun náà láti ra káàkiri lórí òun náà láti para wa lé lórí òun náà láti bọmọdé àti ara wa jẹ́ lé lórí díẹ̀ ní díẹ̀ tí wọ́n ló sẹ́kù láyé àwọn tó láyé ló pọ̀ ní àádọ́ta ọdún lẹ́yìn tó máa bẹ láyé lónìí wọ́n máa wòye fún wa ní pé ẹ̀ kí ló fi mọ́ta ayé náà yìí wọ́n ní bẹ́ẹ̀ bá mọ́ ohun tẹ́kọ̀ọ́ bọ̀ lọ́wọ́ à wọ́n ní bílíọ̀ ní àníyàn owó ra fi jó fún kò sọ́kọ̀ kò sí tòkú wọ nàìjíríà gbà wọ́n owó ra fi jó ó ti ta ó ta owó mọ́ta owó tó ti bẹ́ẹ̀. owó ra àwọn yóò náà ní ìsìn báyìí ti dà lónìí tẹ́sí inú wọn mọ̀ lónìí. ìdáàbì mọ̀ pé ayé yìí ìbànújẹ́ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àbá wa gbọ́dọ̀ láti ẹ̀kú

tó jẹ́ pé tó bá sílé ọbẹ̀ yóò kanú ó ti bàtà ó ti rí ó ti di kanú ẹni bá yẹ rí òun tó bá lọ bẹ́ pílìtì ká nínú ìyàwó ọwọ́ aróyìn rẹ̀ pé á ah, ọmọ rẹ̀ wà wọ́n ni mo fẹ́ràn jù ọlẹ́yìn jẹ́ ẹgẹ́ ìgéjú ti bẹ̀rẹ̀ inú rẹ̀ ní wá ń kọ́ wọ́n ní bá yàtà sí àmà ti rí òun wọ́n ní tó bá sílé òun tó bá sílé ọbẹ̀ yóò ayé nínú ẹ̀ àlùkí àmà ló sọ fà òfẹ́ yọ ayé òfẹ́ káyé òfin ìfẹ́ kó wà ní òfẹ́ ní pẹ́jọ ayé tó òfẹ́ ní pẹ́jọ ayé asàmọ̀ ní kókòrò òbí àti àmà ní àmà ọdún bá tẹ́rà àti àmà ayé náà ti dé kíni ọ̀ ní ayé náà ó di ayé náà lórí àwọn àti ìgbà òfin fúlàní ẹni bá wà ronú ẹni bá ronú wà mọ́ títẹ yóò mọ̀ ìpè káyé òbínú. ẹn ó dá sáré kí á mọ̀ sẹ́kìnì ohun ní ìdílé tó wá sí ọ̀pọ̀ ìyàwó kí lọ. bákan náà wọ́n tó sàbí di ọ̀rọ̀ sọ́dọ̀ alimami ali lọ́bí àwọn àwọn àmì wọ́n nígbà tí wọ́n ròyìn ilé ayé wọ́n ní mazahada mùsùlùmí wọ́n tó bá láyé sá wọ́n ní gbogbo àwọn mùsùlùmí ń bẹ láyé yóò ṣe nínú yóò ti máa kéré lójú rẹ̀ gbogbo àwọn àdéhùn ayé ti máa tẹ̀lẹ̀ yóò ti máa yẹ pẹ̀lẹ́ lójú ẹ̀ nítorí pé ayé gẹ́gẹ́ bí kò sí bàtí tẹ̀lẹ̀ yìí náà kò dé ẹ̀ka bú dépò pé kí ni dépò pé yóò wá ka àwọn kò sí bàtí tẹ̀lẹ̀ lọ ayé yóò wá ka àwọn yìí wọ́n máa ní wọ́n ní ọmọ ìsákọ̀ọ́ máa ń bá òun dáàrọ̀ á ń gbé ẹni tí máa nàkà fún tí máa lè ti gbé ikú bọ̀ ikú bọ̀ ikú bọ̀ wọ́n ní sáárọ̀ á ilẹ̀ àlùkàyọ̀ wọ́n ní wẹ́n níbẹ̀ ẹ̀rì tí wọ́n mọ̀ yára lọ síbi dáadáa wọ́n mọ̀ sálábà mi lọ síbi ìfẹ́ dáadáa nígbà táwọn náà wíyà ayé ẹ̀dá wọn tó rí ìjọ ayé nù wọ́n máa tún kálukú náà pé dákùn sí ayé fún wa lẹ́nu táwọn náà lò láyé yìí lẹ́nu táwọn náà lò láyé àwọn náà lórí ayé wọ́n ní ilé ayé tẹ́ríhùn wọ́n ní ilé ayé aláàrin wọ́n ní tó wọ́n jẹ́ pé onígbàtí ayé ẹ̀ wọ́n tó bá pààyàn lẹ́nu lónìí àbùkátì gàdà sáyé bá pa ọ́ lẹ́nu lónìí àbùkátì gàdà yóò ti pọ̀ lẹ́nu lọ́la wọ́n ní sábà láhá nìjà tí ọ̀ tí ọ̀ ayé bá mìíràn bí ayé jàmùjàmù ilé ayé tà ní mọ̀ rẹ̀ lọ́dún ilé ayé tó ní máa dùn lọ títí ilé ayé tó ní máa já lọ títí dábàá náà àti dáa sí àwọn nira ara rí ilé ayé tó bá dùn lónìí tó bá tún di lára yóò ṣe yóò sì kan ilé ayé tó yẹn bá di jẹ́ bẹ̀ lónìí tó bá di lọ́la yóò ṣe kíni kò tún ní jẹ bẹ́ẹ̀ bá fún yà lónìí yóò tún dẹni tọrọ lọ́la bẹ́ẹ̀ bá lálàáfíà lónìí tó bá dọ̀la yóò ṣe kíni yóò dára bí ẹ bá yẹ padàpadà lórí ẹ lónìí tó bá dọ́là ya lòdì wà lókòtò tábà láha rẹ̀ dà sí ọ̀rẹ́ ayé kí láǹfààní ti rẹ̀ nínú ayé àwọn àwọn nígbà táwọn ọ̀rọ̀ ìyá wọ́n àti ìyá ẹni tí máa ń lọ́dọ̀ ayé ayé ayé tó bá tó bá tó bá di ayé náà wọ́n ní rẹ̀ níbà ń fàyí náà máa yẹ́sà àlùkù tó rà lùkù inú ń bèèrè lọ́dọ̀ ọlọ́run ó dúró pẹ́ ìdúró pẹ́ iwájú ọlọ́run ló bèèrè lọ́dọ̀ rẹ̀ ó ń pẹ́ lórí gbogbo ajọ́ ìjà ìjà mú wọ́n tó wáyé fáyé ló máa wákàtí tó ń bí ọlọ́run balẹ̀ jẹ́lá ní gbogbo gbà inú ń bèèrè náà ní pé kí ni àwọn bèèrè pé ó fẹ́ dúró pẹ́ iwájú rẹ̀ tó wájú ìjà ìjà mú ó sì ti wáyé ló bèèrè الله بعد ذلك ومن الناس من يقول ربنا آتنا في الدنيا حسنة وما لهم في الآخرة من خلاق ọlọ́ọ̀bà àríkọlá ní àwọn ìlú ní ìbẹ̀ tó jẹ́ pé ìjú ọmọ sọ̀rọ̀ ọlọ́ọ̀bà àríkọlá tó a bá parí hajj wọ́n ma sọ̀rọ̀ ọlọ́ọ̀bà àríkọlá tó rọ́pàá láti náà fi dúnyà hasana ayé náà ni ó ma sọ̀rọ̀ dákùnkùn adáadáa yóò fẹ́ bọ́lé fẹ́ ra mọ́tò mo fẹ́ jẹ sínítọ̀ mo fẹ́ jẹ gọ́ọ̀nà mo fẹ́ jẹ pẹ́ńtẹ́ńtì ìtẹ́lùmí ò wà لهم في الآخرة من sí ìlànà ọlọ́run máa ní ọdún wájú ọ̀gbìn àti àmà wọn ò ní kí ni wọn ò ní kàkà tí ó gbà lọ́wọ́ rẹ̀ tó ajẹ́pẹ́ ayé yìí ọlọ́run bá yọ ọlá ní tó bá yẹ wí fún wa àtàwọn eréṣìṣì nínú àwọn àgbà tí àwọn àwọn Al-Qur'an ọlọ́run bá dẹ́kẹ́rẹ́ ní wọ́n fẹ́ bí máa àdá àtàwọn àbùdáàrùn àfihàn ọlọ́run bá dẹ́kẹ́rẹ́ ní inú tọ́lọ́run bá dẹ́kẹ́rẹ́ bá mọ́ oní òbí wá lè jẹ́ àmà ẹ̀wù kaba mi ìtọ́lọ́run bá dẹ́kẹ́rẹ́ bá mọ́ ìwá lè jẹ́ àmà. wàlá agbẹ́sà náà ní bàtà wọ̀dà dọ́ńtà lọ́sí ìbáyá nínú ìlú ìyá. ẹ ẹ ìyá yà yìí ọlọ́run bá dìgbọ́dá ní wọn náà wà lé ní ìsìn wa nínú ayé nítorí pé ìgbóni àwọn akókò pọ̀ ó wá lè fún ọ̀gbàgbé rẹ̀ tó bá jẹ́ pẹ̀lẹ́ náà mọ́tàlá ìgbà àwọn àgbò náà wà lé àgbà ilé pé àlìjáàmọ̀ làárá òun lè ní wọ̀dà dọ́ńtà lọ́sí ìbáyá nínú ìlú ìyá àlìjáàmà rẹ̀ ní kẹ́lùwá jìnà pẹ́pẹ́ àlìjáàmà rẹ̀ bá tó jẹ́ pé àwọn ọjọ́ wọn rẹ̀ nìkan ọjọ́ ti kọjá lọ ayélẹ́sìn ọjọ́ gíní ayélẹ́mọ̀ ara wọlé títí wọ́n náà lòlélẹ́ ìjọ ti máa sáko bẹ́ẹ̀ lé rárá mo yọ̀ǹda àmọ́ ní àtìláyé kan gíní àtìláyé kan ti dáàbì máa rárá wọlé sí àlìjáàmà àbára tó bí i ọ̀yẹ́ ìlà rahmatullah wọ́n ní mọ̀nà àbàdà jẹ́ àmìnà dúnìyà ìmọ̀ àti àtìlá wọ́n ní ẹni tó bá ẹni tó bá ń gba kankan nínú ayé ẹni tó bá mú kankan nínú gba àwọn ọ̀sẹ̀ níbẹ̀ láyé yìí ìmọ̀ àti àtìlá láti ṣe ní láti fi ṣe ọlọ́wọ́n bá lè jọlá ó gba kankan lórí ẹ̀jẹ̀ wọ́n sanwó bọ́ láti fi ṣe ọlọ́wọ́n bá lè jọlá wọ́n sanwó bọ́ láti máa jẹ ọlọ́wọ́n bá lè jọlá lórí wọ́n sanwó fún ọ láti bá àwọn èèyàn jẹ́ ẹ̀ gbogbo tó bá wù kó gbà wọ́n ní kọ̀kọ̀dé àkàdà sáàmàdà kọ̀ nílà wọ́n ní tó gbà owó fi kíkẹ́ kékeré ló gbà gbogbo gbogbo ní ìgbà yóò bá lè owó tó fi tó lójú rẹ̀ bílíọ̀nù ọdún mọ́rin àbí bílíọ̀nù ẹ̀ka kékeré òun náà ló gbà wájú ọlọ́wọ́ bá níjọ́ra ìròyìn ayé pọ̀ tàbá ni a máa sọ a máa sọ kọ́dà àti tẹ́lẹ̀ àti dákẹ́ àti kò bẹ́ẹ̀. àbáwa tẹ̀sí bóńdé yà ìgbà tí wọ́n ròyìn nípa ayé káàbọ̀ díẹ̀ sínú àwa káàbọ̀ wá bọ́ sí ayà tó tẹ̀lé wọ́n ní bí ìrùdù ìyáàbùn bí àṣírọ̀ ti kan wọ́n ní ẹta ayé orílẹ̀-èdè rà ìyáàbùn ẹ̀tàlẹ́ ayé kẹ́ẹ̀kiri kẹ́ẹ̀kiri àríyámà tẹ́rìbà wàláhì jẹ̀mí àní tẹ́rìbà ọ̀húnmá wàláhì jẹ̀mí àní wọ́n láwọn kúrò àpẹẹrẹ ọlọ́wọ́ bá àdìjọ́lá ẹ̀ ń jèrè níbi ìwọ́n táyé rẹ̀ kó fi àríyámà wọ́n ló jèrè ayé ó tún wá sí kíni ó tún wọ́n ni wàlá fàdákìrúnahùmá wàláhì jami'an kọ́nà wà ní bẹ́ẹ̀ sí ẹ wà á pàdánù méjèèjì wọ́n láwọn kúrò àtẹ̀lọ́ ọlọ́wọ́ bàlẹ̀ jọlá bọ́ra yìí tó léwu ìwọ́n tó bá fẹ́ ta ayé rẹ ìwọ́n tó bá fẹ́ ta ìyáàmà tó fẹ́ kira ayé ìwọ́n náà ni wọ́n ní òkè ìtọ́lọ́ nígbà tó wáyé ìwọ́n tọba wa tààrí ọ̀dá ń tọ́ tààrí ìjà àmọ̀ tọ́tọ́ orí ayé ayé tó orí mùsùlùmí láti jà ń padà mọ́ àwọn ẹgbẹ́ ìwé ọmọdé ọpọlọ tó lọ sí fọlọ ọkùnrin àti ọkùnrin àdá nígbà wọn ti tààrí ìjà àmọ̀ tọ́tọ́ orí ayé inú ayé tó orí kó wá pọ̀ lórí rẹ̀ wọ́n tó ti ní báyìí báyìí ọ wà á fún wọn àgbẹ̀rù àlìjà àmọ̀ padà òdìrà ìwọ̀n lẹ́yìn nígbà bá tààrí ó kọ́lé ọmọ olùkà

láyé yìí kò ní ìkà àkẹta lọ́wọ́ yẹn ìlà àkọ́ yìí bá àyàfi nǹkan tó máa ń wọ́n náà lọ́wọ́ bá lè pẹ̀lú gbà lọ́wọ́ yẹn wọ́n tó bá ló kówó jọ lọ́nà àbòsí lọ́nà àdọ̀tí ó ti wá lẹ́bi pé ó nà lọ́nà dáadáa ó lè rọ́nà dáadáa náà wọ́n ni ma ra'aytu ahadan azọ́mọ̀ dúnìyà fọ̀kọ́rọ̀ àìlúwò fi hàn wọ́n láwọn wòlẹ́ nìkan rí láyé tó gbé ayé tóbi tó bàbàrà ayé ẹ̀yìn sáyé tóbi lẹ́mìí rẹ̀ tí wẹ̀ ní bẹ́ẹ̀ ojú rẹ̀ wá tó wá rí tuntun ojú láyé ọkàn rẹ̀ oníbalẹ̀ láyé ọ̀hún wọ́n ní kódà ayé kò ní sábà ní pẹ̀lú ayé òun ayé òun ní sábà ní mú wọ́n ní ha àhàjù ẹnì kan wá ní yẹ̀yẹ́ ayé kó má ka ayé fún kankan àtàbàtà àbí ha àyàfi kó ayé òun bẹ́ẹ̀ bá ti ka ayé fún yóò ti kíni yóò ti gbádùn ayé àmọ́ wọn tó bá ti ka ayé fún ẹ̀ ò ní gbádùn ayé yìí ó nítorí pé báyé ṣe wà èèyàn olè ṣe gíní èèyàn olè ṣe gbogbo níbẹ̀ láyé èèyàn olè ṣe bá gbogbo tó bá tí wọ́n ń lé tó bá bá inú yóò máa bàjẹ́ náà ẹni tó jẹ pẹ́sidẹ́ntì ẹ̀yìn yóò tún máa wá nǹkan mí yóò tún jẹ ẹni tó jẹ gọ́ọ̀nà yóò tún wá nǹkan mí yóò tún jẹ ẹni tó kọ́lé alájà mẹ́wàá yóò tún fẹ́ ṣe gíní yóò tún fẹ́ kọ́lé alájà ọgọ́rùn-ún báyìí ṣe rí nù ànábì ní kò sí nǹkan kan tó lè fún ọmọ ẹ̀rọ àti tó lè fún ẹnu ọmọ ànábì adama gbogbo nǹkan ni yóò máa jẹ́ òsì tó lè fún ẹnu rẹ̀ ìlà sọ̀rọ̀ àbí ìpẹ́ ìpẹ́ nìkan náà lè rọ́jí ẹnu rẹ̀ tí ó wà sí kíni tí ó wà fún alhassan alhassan basri rahimahullah nígbà táwọn aróyìn ayé wọ́n ní ìnàmàdúnìyà gbòmóhùn wà gbòmóhùn wọ́n ní ayé tẹ́ rí ní ó kẹ́kẹ́ fún àwọn ìbànújẹ́ lórí ìlú àwọn ìbànújẹ́ lórí ìlú pọ̀ tí ò ní ìbẹ̀rẹ̀ àtàwọn lórí kọjá ayé ìjọba wo kí ètò ti kọjá tó ti bá gbà lọ tó ti ẹ̀kọ́ ní òde nínú tó ti bọ́tọ̀ kó bẹ́ẹ̀ ló ń bàjẹ́ lórí ẹ̀ ẹ̀rù tí tó ń bá gbà lé lórí òun náà ní bọ́ tó yìí ibi òkú báyìí ó ti yù ìbànújẹ́ ọ̀nà ìbànújẹ́ ẹ̀mí wọ́n ní òun náà ti tẹ̀lé ayé wọ́n ní pàyí dàrọ́ a àhàdùnmù mí ha gbogbo wọn fọwọ́ ní òun àbá àti tẹ́sí wọ́n ní lọ lè máa pé èrè rígbòsò ní ojúlówó ayé gan ìgbàmíjẹ́ ní ojúlówó tí yóò máa rí láyé tẹ́ẹ̀mà pàdé láyé àwọn ìtàjú òdò máa yà ní àwọn ọ̀tọ́ bá wá rí ìrùnà tó bá gbé àríkò orí ìrùnà bíbí nìkan wọ́n sọ lè máa pé kí n ojúlówó èrè ní ilẹ̀ náà mà tá a bá mọ tó báyé ṣe kí wọ́n ṣe rẹ̀ fún wa láti gbé á ah, òdodo lọ́rọ́ ọba àdìjọ́lá ọlọ́ọ̀bá àdìjọ́lá wa ta wá ní ó ní báyìí tó ti rún náà ayé àtàjọ́ ní àná ọlọ́ọ̀bá àdìjọ́lá ní ẹ̀ka yé púpọ̀ ẹ̀gbọ́lá múlẹ̀ ayé tẹ̀ wá ń bẹ̀ púpọ̀ wàlá ìrọ́bù báyìí wàhálà kọ́ ọlọ́ọ̀bá àdìjọ́lá ní bẹ́ẹ̀ ni ọjọ́ òbí jẹ́ tìyàmà ọjọ́ dáná ògbó ilẹ̀ kan òun náà ló lóore dùn wàhálà kọ́ òun ilé ayé tá a wà bẹ̀ yìí ẹ ilé ayé tó yẹ pẹ́lẹ́ jùlọ ni ẹ òun náà yóò fi tà ẹ wò ló bá wa ẹ kàn bí àrẹ síra wa nǹkan tó yẹ pẹ́lẹ́ yóò tún wá débi yóò tún wá tán àti nǹkan tó yẹ kó lólóore òun náà yóò tún fẹ́ kù ewúro yẹ ká fi wàhálà yìí lórí ewúro yẹ ká dàgbà ara wa lórí ọlọ́wọ́ bá àdìgbà wa ní iná ha dá èyí tá a sọ fún yàrá nẹ́bí sọ̀rọ̀ àwọn àwọn ọ̀rọ̀ tá yìí nínú àwọn àyàtọ̀ àti tàtúwájú yìí lábí sóhóbí kúlà tàbí sóhóbí kúlà ń bẹ nínú àwọn síra àkọ́kọ́ ayé náà ń sọ yìí kéèké nígbà tó wá ń ka ìgbàlúwà lẹ́bí nìkan láyé wá dà láyé wá jẹ kẹsàmá ọlọ́run máa lè gbọ́dá dípò yẹ wa pé bí òsì díẹ̀ kẹsàn náà ń gbẹgbẹ́ gbogbo àwọn àlẹ́ ìdámíràn wájú ìdájọ́ sọ̀bá wa ní sọ́lá àwọn tá a fún ní bíà إن هذا رخيصه الأولى الله بعد الكلام ويتعطوا يجين بينه عن ترى فقط صحب إبراهيم وموسى ترى على إبراهيم إن بيبه موسى على إبا إن سورة إن سورة سورة سورة الأعلى ọgbà wa sọlọ ọba ìjọba ti fún abẹ àtọ̀rọ̀ nípa ìfún ẹ̀mí wa máa àtọ̀rọ̀ nípa ayé bó ṣe rí àtọ̀rọ̀ nípa àríkíámà ọlọ́run bá ní jẹ́lá gbogbo ẹ̀ náà ní ìgbẹ́ nínú tíra alákọ̀ọ́kọ́ wò àwọn tíra àkọ́kọ́ tó fi gbọ́ ọ̀rọ̀ yìí máa wọ̀ mú nǹka àwọn tíra tó yẹ tíra táà mìíràn níbi bọ̀ yìí àmọ́ àrímá wọ̀ mú nǹka àdúrà táà mìíràn níbi Mùsá alayhi salam àwọn onímọ̀ àwọn abẹ́rẹ́ sọ ìgbẹ́ àtàwọ̀rọ̀ òun náà ni àtàwọ̀rọ̀ tí wọ́n pè ní old testament wọ́n ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn abẹ́rẹ́ sọ pé kókò ló fún wọn láwọn tíra mìíràn ìtọ́ àìsínú àwọn tọ́lọ̀ ọba àlejò láti sọ kalẹ̀ fáwọn àtẹ́bí tó kọjá kó ṣe déédéé pẹ̀lú ní bẹ nínú àlùkò àdáyé eléyìí náà tó ń bínú ilẹ̀ fún wa ibi àlùkò àn ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba àlejò láti ṣe sọ̀rọ̀ ìjọba ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba àlejò láti nítorí àlejò sọ̀rọ̀ bá wà àlejò sálà àlejò bá àlejò ìsára anabi ọba anabi musa láyé anabi ọba anabi ibrahim láyé anabi ọba anabi yahoo gbogbo àwọn àti yahoo bá anabi kọjá lọ anabi ìbáwọn láyé ìjẹta anabi ti mú wa sallallahu alaihi wasallam àwọn àti ní wa ti yé ní pẹ̀lú ní pẹ̀lú ìjẹta àwọn ẹ̀kọ́ wa ajẹ́ tó gbogbo àwọn tẹ́wọ̀n náà wọ́n wá láti bọ́ ọ̀sẹ̀ kan náà ni látọ̀ lọ́wọ́ ọba ìjọba òun ní bàbá kù tẹ́lẹ̀ kàkàjì ẹ̀ bàbá wà bàbá kù kàjì bàbá kù tẹ́lẹ̀ náà káàkiri ní káàkiri fún àtìkè ọwọ́ wa káàkiri fún ìmúra wa ẹ̀ káàkiri fún èròrí dáàbì nípa ilà wa bẹ́ẹ̀ káàkiri fún èròrí dáàbì nípa ilà wa bẹ́ẹ̀ ẹ̀rọ nítorí ayé ló torí ẹ̀kọ́ kò tó ẹ̀rọ nítorí ayé òun náà yóò torí ẹ̀ òun náà yóò torí ẹ̀ ìjẹ́ yóò torí ìpalẹ̀ yóò wá máa wo àárẹ̀ nínú ayé ayé náà lọ́rẹ́ ẹ́ ayé náà ti dégé nínú ayé òun náà ti dégé nínú yí nínú yà ayé tí ò wúlò nǹkan wá kàn nínú ayé tí ò wúlò wọ́n tún wá dégé o tún wá dá fún fúnra rẹ̀ o tún dà fún fúnra rẹ̀ àbẹ̀lọ́ ọ̀rọ̀ àdìjọ́lá wọ́n ṣáà sànù wa tó sáré náà lé ìlú fún wa ó ti wá ní àwọn tọ́lọ́ ọ̀rọ̀ àdìjọ́lá lónìí wípé sàyẹ́sà dáhùn ìyá kó sàwá fún àwọn tó jẹ́ pé àwọn ọmọ apáyọ̀ náà ọba àlejòra nígbà tí wọ́n bá ti rán wọn létí nígbà tí wọ́n bá ti kó wà sí wọ́n mọ̀ pé ọ̀rọ̀ náà ọba àlejòra ilé wọn sì máa tẹ̀lé ọlọ́ọ̀ba àlejòra tó máa ti wá náà àwọn tí ọlọ́ọ̀ba àlejòra wí pé wọ́n yàtọ̀ jáde náà kó hàn aṣọ àwọn tí ó máa yẹn àti ìrántí ọlọ́ọ̀ba àlejòra àwọn náà làwọn tí wọ́n yẹ ní ìlú nínú àwọn ìdájọ́ ọlọ́ọ̀ba dá ìdáhùn wọ̀lú على نبينا محمد وعلى آله وأصحابه وسلم عليه السلام ورحمة الله وبركاته نعم لا كتب àti kókò náà nǹkan tó ń pè ní sókò plural ní sáàpè ní jámọ́ ní ìlàbáwá fún gbólóhùn sọ̀híbà sọ̀híbà àwọn ewé ewé tíra àwọn abalabala tíra òun náà tóbi sọ nípa jáàmù rẹ̀ wá nínú òun náà ní ẹ̀kọ́ ibẹ̀ náà láti yọ mọ́tàb zuhu ẹ adikini ok ah mo ti tún wọ mo ti wọ bọ mi lọ ok ìyàtọ̀ láàrin àwọn àdìsúbí àti àzuhu aha so àwọn uh, yàtọ̀ ibi tó ń tò ní àgbòhùn òun náà ní kíni òun náà ní ìráyíta lédè yorùbá so uh, ìtọ́sí ń tò ní ìráyíta inú èdè inú lágbáwá òun náà ní pé lé gbogbo àwọn tọ́ta sọ ìkáyé mọ́ sí kíni káyé mọ́ jẹ́ ìrẹ́jú ìráyíta ò túmọ̀ pé ẹ̀ ò sí kíni ẹ̀ ò má ní kó má lówó ìráyíta ò túmọ̀ pé ẹ̀ ò má wọ́n sọ káàkiri ìráyíta ò túmọ̀ pé ẹ̀ ò má wà àbí ọmọ bí ara ìjà kó má jẹ ara ìyá ẹgbẹ́ tó pè ní ìráyé tá òun náà ní bẹ́ẹ̀ orí ayé o kó má wàá ti fi kó má wàá jẹ kankan kó má kà á ti kankan zohori zohori nínú àwọn sàbí àjẹbí a rí àwọn tó jẹ́ pé látara àgbóyá ayé yìí láì lè rí ẹ wọ́n bá adé ti pé wọ́n jìnà sáyé gẹ́gẹ́gẹ́ bí àbúrò àti àjẹbá rí àtàwọn nínú àwọn sàbí àjẹbí tò kéyìn wúrà yé bá tó tẹ̀ mọ́ kó jìnnà báyé lẹ́yìn pàtó lọ́wọ́ balẹ̀ gbọ́dọ̀ lókè ní tó mú ní kápá sàníra yé eléyìí gbọ̀ngàn náà bẹ̀rẹ̀ ní gbọ̀ngàn náà bẹ̀rẹ̀ tó lù ká ìta. nítorí pé o ti ní ẹ̀rí tó ti lélẹ̀ fún ọ tí o bá pè náà ìráyé bá lẹ́yìn bàbá yóò tí ọlọ́wọ́ náà kó wá lókè ní o sọ pé o ní yẹ o jẹ́ kàkà ní. èyí ló tó ti ráyé ẹ̀ tó wá lókè ní o wá lókè ìráyé bá. ẹ wá ní àwọn tó bí wọ́n máa sọ pé àwọn zúúdù àwọn sẹ́ńkìrì àwọn ní àwọn duhan àwọn dùráìsá inú àkọọ́lẹ̀ wọ́n ní ìpìlẹ̀ àwọn àwọn tí wọ́n máa ń pẹ̀lú àwọn ìtàkù àwọn àwọn ìtàkù ìkú nípìlẹ̀ ipò duhan ni wọ́n àwọn tí wọ́n ń sẹ́kìrì àwọn tí wọ́n káyé fún ìwọ̀n ráìsá wọ́n bira wọn ti kíni wọ́n bira wọn ti pé àwọn kàmá jọ́sìn fọlọ́ ọba àlejò ara ni ẹ̀ ní wọ́n di aburú ẹ̀ ní wọ́n di jóda ẹ̀ ẹ̀ ló kà wọ́n òun náà ló bá ló jẹ́ pé irú àwọn tó ti kọjá lọ́nà àwọn sálàfí àwọn jẹ́ wáyé ní tèmíyà wọ́n ròyìn àwọn nǹkan táwọn èèyàn tèmí lẹ́ni tún bí ni wọ́n tí wọ́n ròyìn wọn dáadáa látara kí látara àwọn tí wọ́n yí lára wọn ìjọ ti fọ́nà ọba àríjọlá òun nìkan ni wọ́n ṣe ẹ̀ nígbà wọn bí àrídá ẹ̀ nígbà wọn bí ìranù tó àwọn bàbá wọn ní padà dé sọ̀kálàfà mi báyìí

tòun náà ló fà ló jẹ́ pé nígbà táwọn tún bí sọ pé ìpìlẹ̀ àwọn wọ́n ní ìpìlẹ̀ àwọn látara tún áàlùkúfà àwọn áàlùkúfà àwọn áàlùkúfà àwọn tí wọ́n máa wà ní mọ́sálásí àwọn táríkà àwọn wà mọ́sálásí ni sọ́mà ti nínú àwọn tó bá ti yíjá wá àbáwọn táríkà àwọn tí ò lówó wọ́n wà wà ní mọ́sálásí inú mọ́sálásí náà wọ́n máa sùn àwọn tó bá lówó sọ́mà wọ́n máa gbó jẹ wá wọ́n kò jẹ fún wa ní wọ́n jẹ àwọn náà kò ní àwọn áàlùkúfà àwọn áàlùkúfà yìí kò sẹ́ni tó wà bẹ́ẹ̀ permanent place

ìdámọ̀dé láàárọ̀ àti káwọn bí ọ̀rẹ́ wọn ẹ̀dá kù. jẹ́ fún títà nígbà tí àyà ti lọ́jọ́ ajọ́ náà tó dá mo gbọ́ lónìí náà nìkan ti wá àti ní àwọn tó máa rántí ọlọ́run ó ní àwọn tó máa rántí ọlọ́run tó kúra ọjọ́ sí mọ́sáàsì ayé ọlọ́run ní túbà ó ní ọlọ́run ní àwọn tó ayé àdàdúgbò ayé àgbáyé ebi ló ti di àti rẹ̀ ebi àwọn tó ń di ọlọ́run tó máa dáhùn sí àwọn tí wọ́n á ń ṣe kíni tó sáà nàbí sọ̀rọ̀ wáwá lọ́wọ́ sálà ànábì gba ọ̀tà bẹ́ẹ̀ nàbí ọlọ́run yìí kó bá àwọn ọ̀tà àwọn àgbà nàbí tó àtàtọ́wò àbí àtòbí ẹ̀ àwọn tó fi dáńtọ́ àwọn tó fi àtọ́wò dáńtẹ́ kò sí kò lẹ́yìn nínú ìṣẹ̀rọ̀ ọ̀bà nìjọba tó à ẹ̀mí àgbà tó ìpele àwọn ẹ̀ wọ́n ní àsọ́fùl eh, awal wọ́n ní dáhùn tí ó pa àwọn níbi àwọn ni àwọn tó wà nípa níwájú níwájú ọlọ́run àwọn tó nípa nípa èdè wọ́n ní ẹ̀ wọ́n ní kò tó lọ́bẹ̀ náà tùbí yùn tẹ́tẹ́ra yùn fún ẹgbẹ́ sọ́fù ni ẹ̀ yóò jẹ́ ní yóò jẹ́ sọ̀fù yùn kò ní jẹ́ sọ̀fù yùn wọ́n ní wọ́n tún kó bẹ́ẹ̀ wọ́n ní bí táwọn ti yọ látara bọ́ọ̀wà àwọn ẹ̀sà nínú àwọn nínú àwọn ọba àdìjọ́lá wọ́n ní ìjàrà àwọn sọ́kọ́wà àwọn sọ́kọ́wà nínú ìhàkìlá àwọn sẹ́ṣà nínú ìjọ ọlọ́ọ̀bà nínú ìjọ àwọn ọba àdìjọ́lá àwọn onímọ̀ tó ní rárá tábàlẹ́ tàbí ti sọ́kọ́wà ẹ̀ kò ní jẹ́sù òfin yù yóò yà jẹ́ sọ́fà wọ́n tún kò ní wọ́n ní ìtó yẹ òun alóhun wọ́n lọ láti ìpìlẹ̀ wọn tó bá àwọn tó ń ṣe ń gbà wọn àwọn tó ń sálàmù láìsáyá sálàmù láìsá wọn a máa wọ́ sọ òun aṣọ tó jẹ́ pé bí awọ ẹran náà lọ sí látara tó kíni wọ́n láwọn òṣèlú ẹ̀fẹ́ gbádùn ayé tẹ̀fẹ́tẹ̀ bá wọ aṣọ náà bí iná aṣọ ẹran ṣe gbogbo kò ní máa dámọ̀ yẹn lára báwo tẹ́ dámọ̀ aláì wọ́n ní máa dámọ̀ yẹn lára báwọn mú àwọn tẹ̀wé inú awọ wọn máa yóò kò ní sẹ́yìn máa wọn la sáà fẹ́ débi wọn fẹ́ gbádùn ayé náà ní wọn wọn fẹ́ wọn yé ìjà yé tòun wọn ní ìpìlẹ̀ wọn àmọ́ àwọn tó bí kò ní nìyí wọ́n ti kó ní ìpìlẹ̀ wọn wọn ò wá gbọ́ wọn ò wá gbọ́ agbọ́ aláwọ̀ náà o èyí ti di wọ́n wọ̀ lónìí agbára kẹ́gbẹ̀kẹ́gbẹ̀ wọ́n kó àwọn tó máa kó tẹ̀lé lẹ́yìn àwọn tó bí onínú àwọn tó bí olóòdù àwọn tó bí onímàjí tó bí onídá àwọn náà làwọn tó bí òní àmọ́ ká gbé láti tó káráyé ká ẹ̀yìn ìtumọ̀ rẹ̀ òun náà ní pé ní òun náà ní pé ká má kàyé mọ́ ẹ̀yìn lè jẹ́ bílíọ̀nù àkókò jẹ́ gbáàdì ó lè ní bílíọ̀nù ó sì lè ní nǹkan yóò tó kó nílẹ̀ ní ẹ̀ kó wájẹ́ bó ní ọmọ wa parí ọdún ní ọmọ kọ̀tó rẹ̀ lórí ilé ìdá àmọ̀ tàbí ẹ̀dọ́ láyé táyé ni, abẹ́ni tó náà ní kò ní ni ayé òbí balẹ̀ ní rẹ̀ kí ẹ̀sìn báyìí ló kọ́dà bí òbí kankan ẹ̀yìn tó lè láti àdúrà ní wọ̀ ilé ilé ìgbà ilé ẹ̀dọ́ láyé tá nítorí pé kò ní èyí ó dìgbà tó bá rí àìmọye wà àwọn oníkan tó ra wọn dáì dáì dáà nígbà tó lọ́wọ́ balẹ̀ gẹ́lá kọ̀ọ̀bí ayé gbọ́dọ̀ wọn nínú àríwé ní ti náà ọlá wa àti ìgbàlódé. Thank you ó sì wọlé dára wọ́n ló sì wọlé dára ó wọlé àgbà ó wọlé o dáa ẹ̀ yóò jáde padà pé àwọn ará wa ní kí ló ti wá lùsùn náà

mo bẹ̀rẹ̀ pé ṣé àwọn ọmọ fún ìrìn àjò Odi yé mi ní ẹgbẹ́ lọ, alhamdulilah, ìgbèrò tí wọ́n tó rí fún àwọn tí a gbọ́ òun dáadáa. Ó lè ẹgbẹ́ bá wa ṣe kíkà ẹ̀rẹ́ kìíní sí àwọn ọ̀gá lórí ìwé àdìmọ̀ àdìmọ̀ àdìmọ̀ ìdíjì ìwé. Ìbéèrè tí wọ́n béèrè fún náà ni pé wọ́n ní ẹ̀rí sọ pé àwọn tọ́mọ ní ká kó yàn lọ sí lọ pàdó àfihàn yẹn ní ṣe àyíkó òdà ẹ̀gbìn ní ìlànà ìsọ̀lá ọ̀sẹ̀ lọ. Wọ́n ní àlejò náà táwọn ti máa ń wọlé di àdúrà ilé kọ́lá àti ti náà wọlé di àdúrà fún ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ wá nítorí tó wọ́n ní kó yẹ yìí. náà ẹlẹ́sìn wọ́n ní àwọn tó máa ń mọ̀ lórí ìgbà wọ́n ní àwọn alùpùpù náà wọ́n ní ìpìlẹ̀ alùpùpù náà nípa àwọn tó ti ní alùpùpù náà àtùmọ̀ aláàbò ti dúró tó wọ́n á ní kọ́dà wọn ti náà ìbéèrè alákọ̀ọ́kọ́ òun náà ní pé ó wà nínú hadith àti sallallahu alaihi wasallam ìpè ànábìyàn àwọn ọ̀nà sí àwọn tàbí ànábìyàn àwọn jáde ìfẹ́ta àwọn ìmọ̀ràn àwọn tàbí pọ̀ ànábìyàn àwọn láti lọ sí dáhàwà ànábìyàn àwọn wọn ló gbúgbà ní sànàbí òní tẹ̀lé wọn ànábìyàn àwọn ìmọ̀ràn wọn lọ láti lọ sí gbàgbàká gbogbo ẹ̀ náà ló wà ní àkọọ́lẹ̀ òsínú àkọọ́lẹ̀ bí ànábìyàn àwọn ará wọn lọ láti lọ sí gbàgbàká àwọn sàábẹ̀ ìwá lọ níjọ́ kan àwọn adéhùn kan bàtà ìkọjá ní òfin àwọn atọ lọ́dọ̀ àwọn ará mi ìgbé dáadáa fún kankan àwọn láàrin ìlú ebi ń pa àwọn àwọn ni wọn ní wàrà wọn àwọn ìgbà lẹ́yìn àwọn fúgbà ìlà ìlú bá bá sá àrùn ìkọjá ní kókó tó àmì nígbà tí wọn kó ojú wọn àwọn alọ nígbà tí wọn fi ń ta bó ṣe di pé nǹkan tó jẹ nǹkan olóró bó ti di pé ó ń san ẹgbẹ́ tí owó ìlú wọn lé ní òní àwọn abẹ́rẹ́ sí wá ìwòsàn wò ìwòsàn ẹnì kan wá lọ sí àwọn tó tẹ̀lé lọ yìí ẹ̀dí á ní wọn abalipa abatari yàtàkùn èdè kan ẹ̀rọ àwọn ẹ̀bà alálejò ẹlẹ́bà alálejò wọn bá bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ ọ̀dà àbáyé kékeré àbáyé kékeré náà rẹ̀ àmọ́ àgbà ẹ̀ràn báyìí báyìí báyìí ẹ̀ràn báyìí wọ́n ní kò sí wúrẹ́ owó fún yín ẹgbà tí ó yá abábá wọn ti kí ni abábá wọn ti ṣúra tó bàá ti hà wọn bá ti ọbẹ̀ tó kúkẹ́ à ìbàdó tó bá ti bàá ti hà ìlú tó kúkẹ́ à ó lè gbé ẹni bá gbádùn ọba ti délẹ̀ abákọ̀ àmì ọ̀lọ́ inú wọn náà wọn á wò fún wa lọ́wọ́ ẹ̀ bá ta àkọ́ báyìí tó wá dábàá ti gbà àkà yìí àlẹ́ sọ̀lá wọn lọ́wọ́ àti sọ̀lá wọn ti sọ̀lá wọn àti sọ̀lá wọn ti sọ̀lá wọn àlẹ́ kò sí nǹkan tó kú bí ẹgbàá lọ́wọ́ alẹ́ nígbà rẹ̀ bá pín ẹsìn kàìjìnà bẹ́ẹ̀ tó ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ mọ́ alẹ́ tí òun náà yàrá lè ṣàdúrà tó sílẹ̀ òun náà ní wọ́n ti yọ ìdájọ́ pé èèyàn lè gba owó láti ṣe kíni láti ṣe ìwòsàn fún yàn ẹ̀tọ́ ẹ̀tọ́ ti rúbíà ẹ̀ bẹ́ẹ̀ àárẹ̀ ṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ kó sí láàrin ẹ̀rì ìwò lórí ẹ̀ àbí ẹni tó ṣe àgbógún ẹni tó ṣe ìjẹ̀bí mú wá ń àgbógún ẹni tó ní ẹnu ogun lágbo láwọn àwọn ọ̀sẹ̀ tí ò ní àwọn ọ̀sẹ̀ àárọ̀ mú ní àwọn ewé ti wò owó àwọn ilé ìgbà ní nínú àwọn ọ̀sẹ̀ ẹ̀fẹ́ ti rí nínú àwọn ọ̀sẹ̀ ẹ̀rì ìwò lórí ẹ̀ àmọ́ tó wá ti wá pé àwọn ọ̀sẹ̀ tó ta gbogbo lọ́wọ́ àwọn ah, abẹ́ tó fún mi àti mi ọbẹ̀ tó tẹ́lẹ̀ fún ojú ọmọdé wẹ̀ ẹ̀ ọbẹ̀ tó ní ọbẹ̀ tó bẹ̀rẹ̀ fún ẹ̀ ká yẹ nípa ilẹ̀ lórí ẹ̀lẹ́kọ̀ọ́ náà dégò kí n tó alẹ́ mẹ́rin yóò tó wá gba àwọn oṣẹ́ orí ẹ̀. tó anabi sallallahu alaihi wasallam anabi kò rẹ́ni kankan nínú àwọn bàbá àti pé ẹlọ́dún tó ní ẹlọ́dún tàbí kò sí ti kankan nínú fún anabi sallallahu alaihi wasallam ààrá ti kankan ipe ẹnì kan wá sàdúrà àbá àdúrà tí yóò sàdúrà fún yàn ẹni tó bá ní àwọn ìmọ̀ bá ní sọ̀lá wà yóò sọ̀lá àti ẹni tó bá ní sọ̀lá wà yóò sọ̀lá pé ànábì ìmọ̀ ń dákú ẹ ànábì dákú lé nínú dákú sàdúrà fún yàn ànábì ti dé lọ́wọ́ rẹ̀ tó ní sùúrù ni ẹ àdúgbò sàdúrà fún kò tó ní sùúrù ni kò wà ní yánà kọ́lọ̀ wọn ló ní kó jẹ́ kẹ́ ẹ̀ máa ń dákú tó dákú yà Onye òṣèlú yìí lọ́wọ́ ní sùúrù àwọn káàdì ìgbà wọn àdúrà tó ń bá dáhùn yìí lásán ọmọ ṣẹlẹ̀ yìí lásán ọmọ ìlú lára. ààrẹ bá ní sallallahu alaihi wasallam ìjọ jimá ebe òdo gbogbo àwọn gbogbo àwọn dábàá tó ń sọ́yìn kálẹ̀ ilé máa tó wà àdúrà tá a bá ṣe yìí ta ní máa ń gbàdúrà àwọ̀ ẹni tó wá tó wà gbà lọ rẹ̀ yìí tí àdúrà wọn wá gbà kọ́ ó dàwọn fún àwọn kọ́ bá ní gbàdúrà fún lé wá sí ẹ̀sìn ẹ̀sìn àdúrà fún ẹni láti kalẹ̀ fún ẹ̀sìn bá àdúrà lè gbà tó ara ló ti lẹ́bẹ̀ nù pé mo máa ló ń gbowó àgbà lọ́wọ́ yẹn àbí mo ló ń gbowó àgbàríkà ìdáńtò ní àlùbárọ̀ká oore tó pọ̀ òun náà ní bí ẹbí àlùbárọ̀ká ọlọ́run bá àlejò ọlá òun náà ti máa dókè ní òun náà ti máa dókè tó pọ̀ fìyàn tí wọ́n wá gbowó lọ́wọ́ yẹn tó wá ní owó àlùbáríkà rẹ̀ ṣé wọ́n ló fún ni tó gbogbo àwọn ọ̀sẹ̀ àwáwí kò lẹ́gbọ̀n

tọ ẹ wọlé yìí ẹni tí o bá kéwù tí o sọ fún láti ká àbí tí o jẹ́ òfin ọmọ ìtumọ̀ kò ní ìmọ̀ ìtumọ̀ ya kò ní àgbàrá ní súnfí àti sóhùn tó káwọn náà tiẹ̀ ká bọ́sẹ̀ gíní káwọn tẹ̀síwájú níbi ìmà kátà ìlàjì lè gíní ká ìkú ara wa pẹ̀lú àwọn ìmọ̀ tá a ní bùkátà sí ó jẹ́ pé sábà ti gbé ìdí ẹ wá yóò ti máa gbé gíní àti sáré òjò kan á fi ká àti sáré òjò lára yóò máa ta òfin dànù àwọn jálà ní wọn ni wọn pa fọ́dà wọn bá débi pé wọ́n ní àkọ̀díjà ìyàwó àdébí sọ̀lá wà lóò sálàm wọ́n lòun náà ló yára bí tí màá lọ sí àbí lọ́dọ̀ rẹ̀ ẹ̀wọ̀n ní wọ́n tó parọ́ débi náà bí fọ́dà wọn bá ànábì lọ́dọ̀ wọ́n kọ́ lóun náà wọ́n tó jẹ́ pé òun lọ sí yára bí kọ̀díjà nítorí kí ni nítorí wọ́n sàbẹ̀ ní yára lé ilẹ̀ wọ́n bá gbúrú àwọn kaba àwọn ọmọdé ilẹ̀ tí ó ti lẹ̀ tó rí rẹ̀ ó ti lẹ̀ ẹ̀sẹ̀ pọ̀ òun náà ló bá gáàsì máa rògbé akẹ́kọ̀ọ́ àti fàájì àkọ́lá kan ò lọ nígbà tó tẹ̀ pọ̀ tí ọkàn iṣẹ́ wa bá dọ́gba pẹ̀lú ẹ̀yìn wa ọ̀rọ̀ ẹ̀yìn wa tó bá dọ́gba pẹ̀lú ọkàn wa nípa bá ṣe rúbíà yìí àti ṣe ń gbà fáwọn tó kọjá fẹ́rẹ̀ náà ṣe ń gbà fáwọn táwa yìí. náà kí ni ìbéèrè lẹ́kẹ̀ẹ́ yìí. náà mòlídì ó ní àwọn àdúgbò náà takò mòlídì ó ní mòlídì ó ní wọ́n ti ń sàwọn. àkọ́kọ́ náà ń pè wọ́n ti mòlídì sàwọn

ẹ́ àwọn àfáà tí wọ́n jáfẹ́ sí ẹ́ wọ́n bẹ ní ẹni wọ́n bẹ Owó tẹ́lẹ̀ ẹni kó bá lọ́sì jẹun ẹni kó bá lọ́sì jẹun ẹni kó bá lọ́sì jẹun nítorí pé lẹ́rí ọ̀rọ̀ kí wọ́n ṣe mòlídì ní Saudi wọn ò ṣe mòlídì ìjọba Saudi àwọn pé ìjọba Saudi ìjọba tó pé ní tí ò láti dé àwọn pé mòlídì Saudi kọ́ra nígbà ayé ànábì sallallahu alaihi wasallam wọ́n ń ṣe ẹgbọ́n gbà ayé ànábì kèbè yìí bẹ nígbà ayé ànábì àwọn mọ̀lẹ́bí kèbè gbà ayé ànábì àwọn tí wọ́n ń ṣe lọ́n ó ń bẹ nígbà ayé ànábì nàìjí jáde bẹ nígbà ayé ànábì sallallahu alaihi wasallam nítorí rẹ̀. sòkò sẹ́ni kàkà tó fẹ́ tó bá àwọn ájú lórí pé sàwùjí wá sí o ọdẹ ti dẹ sàwùjí ò láti rí kankan àwọn ni wọ́n fẹ́ máa ti ọ̀rọ̀ mọ́ ara sàwùjí pé sàwùjí náà sàwùjí náà ẹnì ẹnu mọ́ pé gbàtẹ́ bá fẹ́ máa gbógun ti sàwọ́dí látara pé kíni látara pé sàwọ́dí kó tẹ̀sí ọlọ́ọ̀bà àdìjọlá ìgbà wọn láàbọ̀ nígbà ẹ̀sìn ni wọ́n ti ó gba àwọn àbá àsàwọ́dí pátápátá kéde lẹ̀ inú àwọn fún tí wọ́n tí wọ́n ti lọ ṣé èdè ni ẹni tó jẹ mú sí lónìí ẹ ìṣe mòrídìí àlẹ́ sọ̀lá wà lọ sálà kò sẹ́ni tó tẹ́ kò sí tó tẹ̀lẹ̀ fídíò kan bẹ̀ẹ́ tó máa pínlẹ̀ gbé bá ìdáwọn tó ní pọ̀ sí ṣàbáwọn ilẹ̀ lágbára ẹni tí ó bá tilẹ̀ lágbára dáwọn ilẹ̀ àwọn ilẹ̀ lágbára ọ̀hún dáadáa ẹ̀rí bí àwọn ọ̀dọ̀gbà tó máa ń fún àwọn láti wọn ọ̀nà tó máa ń gbà tó gba àwọn ọ̀nà tó gbẹ̀rẹ̀ wọn àwọn kò ní ìgbà tó ní ìgbòkè lè jọra àwọn pé mọ́tàlì ìjọba fẹ́rẹ̀ ẹni yẹn sọ pé mọ́tàlì ànẹ́bí ó ní màtí náà mọ́tàlì ànẹ́bí fẹ́rẹ̀ àwọn ìbò nílò ọba yìí láyéláyé kò tẹ̀lẹ̀ tó ìjọba gbà ó ní òwò ọ̀sùn débẹ̀ ìgbé wọn arábìnrin káwọn tẹ̀lẹ̀ dé ìgbòkè tẹ́lẹ̀ kejì ká tẹ̀wá ní ìjọba sàwọ́dí tẹ̀wá lóbi lọ́la nínú wá nílò àwọn mẹ́fà tó mọ̀lújà lórí sọ̀bá wà ní sọ́lá ní tá a ní bàtà dínà ní pé kílẹ̀ èdè kílẹ̀ èdè ní káàmọ́ ti mọ̀lújì tó ìjọba sàwọ́dí ò ti dé lẹ́yìn kankan ẹ̀yìn kò ní ti dáná bí òde gbà ká ní ìbẹ̀lá yìí káwọn tàbí àtẹ́bí òde gbogbo àwọn ilé lọ́sọ̀kọ́ tí wọ́n ti wáyé òde tí mo ìjọba sàwọ́dí ti wá lé ìjọba àti ọ̀yà ẹ̀mọ́ àti mọ̀lújì lóru òwúrò àwọn bàbá àwọn àwa bíi ẹ̀sìn Islam ẹ̀sìn súnà nẹ́bí sọ̀rọ̀ àwọn àlọ́ ìsàlámù ní tá a máa ń wò òun náà ní kí lọ́lọ́run kí làtúbí èèyàn kọ́là a máa ń so ẹ̀sìn rọ̀ tó pé èèyàn máa ń padà àìsọ ẹ̀sìn márùkà ìlú lè padà àwọn tó so ẹ̀sìn máa ń kọ̀ án àìsùn àti ìsọ̀lá àwọn ìsọ̀lá yíò náà nígbà tí òfin káà níwájú àti lẹ́yìn tó ibẹ̀ láti bá segin láti gbèdú jẹ́ òfin ọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ àwọn oníbíjà yẹn gan ṣe gbé ogun ẹ̀ náà láti segin láti fi gbé ogun àwọn àdádálẹ̀ wọn láti gbé lẹ́yìn ni so àbíkẹ́yọ̀ segin àbíkẹ́yọ̀ fún ìwà mẹ́mà tó lẹ́yìn tó ti kí ló kọ́kọ́ ìlú àwọn ìlú méjì ti gbà wọn òbí òbí bẹ́ẹ̀ wọ́n kàn máa mú ilé ìjọba yẹn kàn máa wọ yá àdébẹ̀ ló ṣe yí lóòótọ́ bẹ́ẹ̀ ni ìlú náà pè é bẹ́ẹ̀ ìlú ẹ̀kú bilẹ̀ ìjọba ti bá tó ti báyìí yóò ti kíni yóò ti dà ní a'lam subhanahu